الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبه أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام ايوه ọlọ́run bá wa ó الله sọ fún wa nínú ayọ̀ tó síwájú èyí tó síwájú èyí tó síwájú eléyìí bí o ti ṣe tọ́ wípé kéèyàn sọ ohun tí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ nínú àwọn nǹkan tó dára tó ṣe dùn bí o ti ṣe tọ́ kéèyàn sọ déèwọ̀ ṣùgbọ́n tó ṣe kó ṣeé ṣe kí apá kan nínú àwọn èèyàn kí wọ́n ṣe. Si àyà yẹn gbọ́ wọn a á máa lérò wípé gbogbo nǹkan náà ló tọ́ gbogbo nǹkan náà ló dùn èyí mú kí ọlọ́run bá máa ṣe àyọkúrò àwọn tí ò tọ́ tí ò dára tí ó sì dùn gẹ́gẹ́ bí ọlọ́run ẹlẹ́dàá wa ó ti ṣe ṣàlàyé fún wa nínú àlàyé tá a ṣe ṣáájú pé ọtí ń kọ́ kò sí nínú tọ́tọ́ kò sì sí nínú tó dùn bẹ́ẹ̀ náà ni tẹ́tẹ́ bẹ́ẹ̀ náà ni òòṣà bíbọ bẹ́ẹ̀ ni gbogbo ojú pọ̀nà táwọn yẹn bá ń gbà láti lọ máa ṣe yẹn ń wò fáwọn wá ìmọ̀ nípa ntọ́pamọ́ gbogbo ẹ̀ kò sínú tọ́tọ́ kò sì sínú tọ́da ọlọ́run bá tún wá ń ṣàlàyé fún wa nínú àwọn ayé eléyìí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn ẹranko àwọn ẹranko ògbẹ́ eléyìí tó ṣe pé a máa dẹdẹ wọn àwọn náà ń bẹ nínú tó tọ́ wọ́n sì ń bẹ nínú tó dùn ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn iná ni tó tọ́ tó dùn tó ṣe pé béèyàn bá ṣọdẹ wọn ọ̀tọ̀ pé kéèyàn jẹ wọn wọn bẹ nínú wọn àwọn èyí tó jẹ́ pé ohun tó tọ́ tó sì dùn làwọn máa jẹ ní gbogbo ìgbà ntọ́tọ́ tó sì dùn ni wọ́n máa jẹ ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí àwọn ẹranko inú omi ẹran tí ń gbé inú omi gbogbo àwọn eléyẹn wọ́n tọ́ wọ́n dùn ní gbogbo ìgbà àti láyìíká yìí bẹ́ẹ̀ ẹni tó ṣe ọdẹ ẹranko inú omi báyọ̀ ti gbé ìḥrọ́ọ̀mù kó n fẹ́ ṣe hajj àbí n fẹ́ ṣe umra àbí kò tiẹ̀ gbé kó n fẹ́ hajj àbí n fẹ́ ṣe ibi tí ó jẹ́ haram ìní odò tó ti pa nǹkan inú omi yẹn wà àbí ibi tí kìí ṣe haram ni ti pa ẹran tí ń bẹ nínú omi yẹn. gbogbo ohun tó wà nínú omi ẹ̀tọ́ lòun ní gbogbo ìgbà ohun tó sì dùn ní ní gbogbo ìgbà ẹni tó pa ó gbé ìhrámù hajj àbí umra àbí kò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ibi tó ti pa ó jẹ́nu haram àbí òde haram gbogbo ìgbà tó wà nínú omi ẹ̀tọ́ ni ṣùgbọ́n àwọn ẹranko orí ọ̀dàn àwọn tiwọn fún àwa tá a jẹ́ ẹni tí ó gbé ihram àti ṣe hajj tàbí láti ṣe umra èèwọ̀ mà ló jẹ́ lórí wa ní ìgbà tá a ti gbé ihram yẹn láti dẹdẹ ẹran kan nínú àwọn ẹranko orí ọ̀dà. bóyá lẹ́yìn ìgbà tá a ti gbé ihram yẹn a ti wọ inú haram àbá àti ẹtí ìwọnu haram lápèjúwe èèyàn gbé ihram wípé òun fẹ́ lọ ṣe hajj ó ti wá gbé ihram rẹ láti lé ilé rẹ sì wà ní almadina ẹ wá gbéra ẹ ń lọ sí mẹ́kà tó. So, nígbà tí ẹ bá dé miqat àbọ̀ gbé ihram láti miqat Medina eléyìí tá a mọ̀ sí kíni Dhul Hulaytha ẹ wo ibi tí miqat wà síbi tí haram ti bẹ̀rẹ̀ kẹ́ ẹ tó di pé ẹ dé haram láti miqat Medina. ẹ rìn ìrìn tó tayọ ọgọ́rùn-ún mẹ́rin kìlómítà. torí àwọn sọ pé Medina eléyìí tí ń jẹ́ dhul eléyìí táwọn èèyàn ń pè ní Abiyaru Ali lónìí òun ni mìkọ́ọ̀tù tó jìnnà jù sí Mẹ́kà. tó ìrìn tó tayọ ọgọ́rùn ẹ wá wà tìgbà tẹ́ ti gbé ihram yẹn títí tẹ́ fi wá dé haram ìrìn tó jọgọ́rùn mẹ́rin kìlómítà lọ gbogbo ẹranko tó máa kọjá gbẹ̀gbẹ́ yín àbẹ́yìn lọ kọjá gbabi tó wà ẹ gbọ́dọ̀ má lójú á ń bọ̀sibọ́sí pé ẹ tàfà sí. gbogbo ẹranko ní iwájú ẹni tó ti gbé ihram ọba ni gbogbo wọn ọ gbọ́dọ̀ lé wọn dépò opó tí ẹsẹ̀ rúbà wọn tọba mọ wọn lójú lásán tó bá fi kó láàyè wọn dáràn àwọn ọbẹ ẹranko nù tọ kí ló sì sá tọrọ wọn fi jẹ bẹ́ẹ̀ ó ti gbé ihram ẹni tó bá ti gbé ihram bó ń fẹ́ ṣe hajj tàbí ó ń ṣe umra irú wọn. wọn ò gbọ́dọ̀ dá ẹranko kankan lọ́nà kódà tí ẹranko ògbẹ́ tó wá síwájú yín tó ń fìrù rẹ̀ ṣeré tó ń mọ́ tó tún ta yín pa ẹ sá wòran yín. àyàfà àwọn ẹranko kan láwọn ẹranko tó ṣe pé àwọn ẹranko abìjà tó lè tó lè pààyàn ẹ̀hìn ìsìláàmù ní kẹ́ ẹ máa wo eléyìí ń ran ohun torí pé ẹ ti gbé ìhìrámù òkè wá pààyàn jẹ. bẹ́ẹ̀ náà ni sẹ́mẹ̀kọ́ àti ìdè mikọ́t àti ìdè haram gbogbo ìrìn tí ń bẹ wájú ọgọ́rùn-ún mẹ́rin kìlómítà ọ̀tún ni òsì níwájú ẹ̀yìn ní gbogbo ẹranko tá a bá rí ń bẹ̀ á gbọ́dọ̀ parí. ibi tí wọ́n ń pè ní haram gan-an ó ń la wọn agbègbè kan tó ṣe wípé ó yípo mẹ́kà lórígun mẹ́rẹ̀ẹ̀rin mẹ́kà fúnra rẹ̀ gbogbo mẹ́kà haram ni àwọn agbègbè kan tí wọ́n wà tó ṣe pé ó yí mẹ́kà po ní orígun mẹ́rẹ̀ẹ̀rin so ibẹ̀ ni haram fẹ̀dí lápèjúwe tẹ́ máa ń bọ̀ láti Madina tẹ́ lọ mẹ́kà tẹ́ bá ti dé ibi tí wọ́n ń pè ní atẹnayim. At tẹ́bá ti dé tẹ̀nàìn haramu ti bẹ̀rẹ̀ nu ẹ̀ tí wọ́n mọ́kà o tẹ̀nàìn yẹn haramu ti bẹ̀rẹ̀ ẹ wàá fi kún mọ́kà ẹ rí i pé haramu tún fẹ̀ wá sí agbọn ọ̀nà Medina bẹ́ẹ̀ ni Mina ara haramu ni Muzdalifa ara haram ni Arafa ńkọ́ kò sí nínú so gbogbo ibi tí wọ́n máa pè ní haram yẹn yálà ẹgbẹ́ ihram àbẹ́ ẹgbẹ́ ihram ẹ gbọ́dọ̀ ta sí ẹranko kan bẹ̀ gbogbo ẹranko tí máa ń bẹ nu haram ọbẹ̀ ẹranko nù ẹnìkan gbọ́dọ̀ ta sí. torí haram, àìsọdẹ nínú haram àìsọdẹ ẹranko orí ọ̀dàn nínú haram ṣùgbọ́n ẹranko omi kò síbi tá a ti pátá jẹ̀bi bóyá haram lọ́wọ́ ni o bóyá òde haram kò sì sípò tá a wà tá a ti sọdẹ ẹranko inú omi tá a sẹlọ̀n bóyá a ti gbé ihram ni àbá gbé ihram ṣùgbọ́n àwọn ẹranko orí ọ̀dàn a gbọ́dọ̀ kíyèsí pé sáà sí nínú ihram a sì tún gbọ́dọ̀ ṣàkíyèsí pé sékèèsé inú haram la wà eléyìí. gbogbo èèyàn lọ́ba wí ọba jẹ́ mùsùlùmí ọba àmọ́ jẹ́ mùsùlùmí ọ̀ràn èèyàn ní lórí gbogbo akẹ́kọ̀ọ́ amójútó fún yìí. ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa nínú àwọn àyà yìí wípé àwọn ẹranko orí ọ̀dàyàn lásìkò tẹ gbé ihram wọn ò sínú ntọ́ mọ́tọ́tọ́ á ń bọ̀sibọ́sí pẹ́ sọ́dẹ̀ wọn. àwọn ẹranko orí ọ̀dàn tí wọ́n ń bẹ nínú haram wọn ò sínú ntọ́mọ́tọ́tọ́ fún yín láti jẹ á ń bọ̀sibọ́sí pẹ́ tiẹ̀ pẹ́ pa wọn. tó eléyìí ọlọ́wọ́n bá ń ṣe àyọkúrò rẹ̀ nínú àlàyé tó ti síwájú pé àpẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ má ṣe ṣe àwọn oúnjẹ tó dùn tó mọ́ tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún yín ẹ má sọ dé ìwọ̀ fúnra yín. torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mà àṣejù òun ló máa ń bí èlé ọlọ́wọ́n bá wá ó sì ẹ̀sìn ní tọrọ ọ̀rùn ṣùgbọ́n ọmọ èèyàn látàrí àríkúndá gbogbo tí ò lè máa sọ délé ìdínú tá a fi sọ sábàbí tọ́lọ́n fi sọ àyà yẹn kalẹ̀ pé apá kan nínú àwọn sàábé àwọn lọ́wọ́ wá sílẹ̀ ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n á ṣèwádìí lọ́dọ̀ àwọn ìyàwó ànábì àwọn ìjọsìn tánàbí máa ṣe ní kọ̀kọ̀ tí ó hàn sáwọn bíi kíni àti kíni àti kíni náà rí níta àwọn wá nù lọ́dọ̀ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam ṣùgbọ́n nígbà tí àwọn ìyàwó ànábì fún wọn níròyìn wọ́n fojú kéré àwọn ìjọsìn sẹ́mi pé èlé ìní máa bí wàhálà ọ̀gá wa nu. tọ́lọ ní ẹwà òkọ́sí lára rẹ̀ kẹ́lẹ́ bá a sórí rẹ̀ àwọn wa ń fojú kéré ìjọsìn tí Ànábì máa ń ṣe ní kọ̀kọ̀ ẹnìkan nu wọn ni kò lè má jẹ bẹ́ẹ̀ ṣe bọ́lọ̀ ti ṣàforíjì èyí tó síwájú àti èyí tó gbẹ̀yìn nínú àwọn àṣìṣe ànábì sallallahu alaihi wasallam yàtọ̀ sáwọn ń tà wọn ta ló ṣàforíjì rẹ̀ fáwọn torí ẹ̀ ọ̀kan nu wa ó ní látòní lọ òun tóun òun ò ní níyàwó kò sí tí òun fi yàwó ṣe òun ṣe bẹ́ẹ̀ máa fi jọ́sìn fọlọ́ ọ̀gá sì lòun ò ní jẹran mọ́ ọ̀kan ni tó ń bá ti jí lóru òun ọmọ yẹn náà lọ ni òun ò tún ní sùnmọ́ ọ̀kan láwẹ̀ ló wọ́n máa gbà òun ní sínú mọ́ ẹ dákun bí yẹn bá ní àwẹ̀ ló wọ́n máa gbà gbogbo òun ní sínú mọ́ ìjọ́ mélòó la lè sínú tọ́lọ́ ń ṣe ní fún wa yìí. jẹun. tàbá wa sọ pé. ọlọ́run wá ti súnmọ́ lọ́n وسلم bá rí tijọ́ àkọ́kọ́ ṣe. àwọn ẹsẹ̀ tí ìsọjọ́ kẹta títí tí rọmọdọ́nù ìparí. ẹnìkan ò ní fọwọ́ èlé mẹ́sìn. ọjọ́ pẹ́sìn ni ó borí ẹ̀. torí ẹ̀ nítorí wọn bàbá ṣe léwọ̀ fún wa tó lè mú ní gbókùn lọ́dọ̀ ọlọ́run pé káwọ̀ wá sọ ní tó ṣe lẹ́tọ̀ọ́ dé wọ̀ lórí ara wa. torí ẹ̀ kúrò kàdẹ̀dẹ̀ ọlọ́wọ́n bá wa kọ́ gbà pé kéèyàn ọlọ́ máa dẹdẹ nítorí pé ọkàn wù láti pa ẹranko ọlọ́wọ́n bọ̀ gbà lábẹ́ òfin nítorí pé léyìn lábẹ́ òfin wọ́n ń pè ní erékeré ni o àwọn ẹranko yẹn kan làwọn náà tiwa. o bukata rẹ̀ fún jíjẹ o bukata rẹ̀ fún títà kò fi rówó tó fi jẹun ọkàn wo pé ẹranko wo ló ti parí ọwọ́ abọ́ sínú igbó ọbọ̀ sórí ọ̀dàn ọwọ́ abẹ́rẹ́ sí ní pa gbogbo ọ̀hún gbé lẹ̀ ń pa ọ̀hún gbé lẹ̀ kó lè bá wọnú rẹ́kọ̀dù. nípa ẹranko yẹn ẹ̀dá kan làwọn náà. táwọn náà ní ẹ̀tọ́ àti sẹ̀mí àmọ́ lọ́wọ́ bá gbà fẹ́nikẹ́ni tó bá fẹ́ sí ọdẹ wọn fún jíjẹ àbọ̀ fẹ́ sọdẹ wọn fún pípàtà nítorí pé ń bùkátà owó yẹn yìí wá ṣe gbogbo ẹranko orí ọ̀dàn àbí gbogbo ẹranko inú gbó iná ni a lè sí ọdẹ rẹ̀ tí ó sì tọ́ láti jẹ àwọn ẹranko tọ́tọ́ láti jẹ gbogbo ẹranko eléyìí tó ṣe pé koríko ló máa ń jẹ ẹ̀tọ́ ni bí gàlà bí ẹ̀sán bí àgbámúréré gbogbo àwọn ẹranko tó yẹ pé koríko làwọn máa ń jẹ ẹ̀tọ́ ni pé tó o bá ṣọdẹ wọn tó o bá fẹ́ jẹ kó ṣùgbọ́n àwọn ẹranko gẹ́gẹ́ bí ehoro ni ọ̀kẹ́rẹ́ ẹtọ ni ṣùgbọ́n àwọn ẹranko tó jẹ́ pé wọ́n ní eyín ọ̀gán tí wọ́n máa fi ṣọdẹ gẹ́gẹ́ bí kìnìún gẹ́gẹ́ bí ẹkùn gẹ́gẹ́ ajá a èèwọ̀ ni o èèwọ̀ ni ká jẹ anabi sallallahu alayhi wa sallam wọn ni gbogbo ẹranko ọgán wọ náà jẹ ni gbogbo ẹyẹ ilé tó lé kaná tí fi ṣọdẹ gẹ́gẹ́ bí àṣá kánákáná gbogbo gbogbo ẹranko ẹyẹ tó bá ti lé ìkànnà tí kì í sọ dẹrùn anabi sallallahu alaihi wasallam ní ẹwà eléyìí bẹ nínú àlékún eléyìí tó wá nínú súnà anabi sallallahu alaihi wasallam lórí àlàyé ńtọ́lọ̀nsẹ̀léwọ̀ tó wá ní bẹ̀rẹ̀ suratul Maida yìí. torí ẹ̀ ló ti jẹ́ pé a gbọ́dọ̀ nítura ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko dáhùn ẹ jẹun. téèyàn lọ lé oúnjẹ tó ní me ìgbẹ́ ló fẹ́ jẹ àbí tó ń pè ẹran ìgbẹ́ wọ̀lú tí wọ́n ti yán tó ní ọ̀fẹ́ rà jẹ wọ́n àti irú ẹran wo gan ni ọ̀bọ ni kọ̀tọ́kọ̀ jẹ ìkókò ni kọ̀tọ́kọ̀ jẹ ẹ sì rí àwọn wọn máa sábà bí wọn pé bàbá ẹranko lẹ ti parí yóò ní kò sí ẹranko lẹ ti jẹrí yóò ní kò sí a kò sẹsì ẹsìn jẹ láàyè àti pé mùsùlùmí nìyẹn tàbárí yàwó mùsùlùmí nìyẹn ẹ ti jẹ gbogbo ẹran yìí sẹrí pé nǹkan kúdìẹ káàdì gbogbo ẹran jíjẹ ó túmọ̀ sí pé ẹ̀mọ̀fin ọlọ́ gbogbo ẹran pípa ẹ̀mọ̀fin ọlọ́ tọ́ ẹ̀rì ó ń bẹ nínú àwọn ẹranko eléyìí tí a lọ́ọ́ fi sọ̀rọ̀ lọ́wọ́ àdìgbò àdìgbò tó lọ́ọ́ bẹ́ẹ̀ bá ti rí ẹ pa gbogbo ẹranko tí a lọ́ọ́ fi bẹ́ẹ̀ bá ti rí ẹ pa àmì pé ìwọ ni jíjẹ rẹ̀ nù. gẹ́gẹ́ bí ètò tẹ́ ẹ bá ti rí ẹpá ìwọ ní kájíjì mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ a ah, ọ̀kánì ọbẹ̀ sèbéènì jẹkújẹ nìyẹn jẹkújẹ nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo ẹranko dáná bá ní tẹ́ ẹ bá rí ẹ pa gbogbo ìtọ́ sọ pé tẹ́ ẹ bá rí ẹ pa. Aminu tí ẹ gbọ́dọ̀ jẹ nígbà tí ẹ gbọ́dọ̀ pa ẹ gbọ́dọ̀ jẹ kẹbi ẹyẹ hódòhódò ẹyẹ hódòhódà eléyìí tí ìtàn rẹ̀ àti alẹ́ Suleiman ti ń bẹnu gbogbo má pa ó túmọ̀ sí pé ẹ gbogbo wọn bá rí ọ pa ó túmọ̀ sí ẹ sọ táàbì wa lẹ́tọ̀ọ́ sáti jẹ́ òun náà tó ń kú kọjá mùsùlùmí o àbí kọjá kọjá òwúdí àbí nàfọ́ra tọ́rọ́ náà wọ́n bá ṣe ẹran wọn lẹ́tọ̀ọ́ wa tọ́lá mùsùlùmí lọ́sọ̀ dẹ a lè jẹ́ tọ́ba jẹ́ mùsùlùmí lọ́sọ̀ dẹ a lè jẹ́ bẹ́ẹ̀ tó wípé nàfọ́ra ni.

ìgbà tí mùsùlùmí tí ó yẹn tó fẹ́ inú kọjá yìí pé nǹkan àjà lọ́fẹ́ fi ṣọdẹ yẹn gẹ́gẹ́ bí àbí ọfà ta ọfà yẹn. àsìkò tó fẹ́ sọ ọ̀pọ̀ tó wà lọ́wọ́ rẹ̀ yẹn yọ sọ yìí pé bisimilahi allahu akbar tó bá bẹ́ẹ̀ tí n tó fi ta ẹranko yẹn sì bá ẹranko yẹn bá kú ẹ̀tọ́ bá ẹranko yẹn láàyè tí ń tọ́wọ́ á mú ọ̀bẹ tó fi dù ẹ̀tọ́ ní ká jẹ ṣùgbọ́n tó bá ṣe é pé ní ìgbà tí ó yin ẹranko yẹn ń ban nígbà tó ta lọ́fà ẹranko yẹn kọ́ ni ọta àbá rẹ̀ bá ẹranko míì lọ bá kọ̀tọ́ka jẹ́ tọ́ba bá lóku ẹran àmọ́ tọ́ba bá. pé ń kọ̀ka kú lọ́wọ́ tọ́wọ́ àtẹ̀tẹ̀ mọ́bẹ̀ tó fi dúnbù rẹ̀ kò burúkú jẹ. èyí túmọ̀ sí wípé ńgbà tí a ta ẹranko ta ta lọ́fà ba ọgbọ́dọ̀ jẹ́ kí ẹranko tí a yìn ta lọ́fà ìlọ́ta bá. yọjọ kọ darúkọ Ọlọ́run bẹ́ẹ̀ náà ni yahudi bẹ́ẹ̀ náà nọsọrọani lásìkò táwọn náà tí wọn dojú ìbọn pẹran àwọn náà sọ pé bísímìlà torí gbogbo apáta àtẹnudé sílọ àtẹnudé òsínlọ nínú mùsùlùmí àti yahudi àti nọsọrọani gbogbo atalọdà wa Allah náà bá dá kọ Ọlọ́run àjẹ tó bá wá dé pàjá lọfẹ ti sọdẹ ajá yẹn gbọ́dọ̀ jẹ ajá tá a ti kọ́ lẹ́kọ̀ọ́ ní bí wọ́n ṣe ṣọdẹ wọn lajá òwúlà kọ́ lẹ́kọ̀ọ́ bí o ti ṣọdẹ òun lajá tó ti pé tá a bá dẹ sí ẹranko yóò lè mú tá a bá sọ pé ó tó lẹ́yìn lẹ́yìn rẹ̀ lọ padà lẹ́yìn rẹ̀ tó bá sì ti lè rí ẹranko mú kò ní máa jẹ yóò mú dúró dolówó rẹ̀ òun lajá táàrí. kó ṣe ti sọdẹ òun lajọ ọdẹ ajọ ọdẹ wa ó gbọ́dọ̀ pé ẹranko tá a rán sí ni lórí pa ètò pé ńgbà orí yìí mú lọ́wọ́ lé mi mú lọ́wọ́ apápá tó dé tọ́ba lé mú tá a sì gbà pé kò wa òun làwọn àtúnwò àtàjà mi là bá ń di ẹranko tí wọn pa àgbọ́dọ̀ jẹ torí tiwa láàrè àmọ́ bí wọn rè mí tiwa la dárúkọ Ọlọ́run sí ẹni tí òun náà sọjọ àti ẹlẹmìí dáàmú bọdá kọ Ọlọ́run torí ẹ káàtì mi wo lọpàá náà méjèèjì tẹ́lẹ̀ ọmọ nínú àwọn òfin tọrọ ma ọdẹ ṣiṣẹ́ ṣùgbọ́n ó súnmọ́ kọjá pé àwọn ẹni tí máa ń pa ẹranko ògbẹ́ láwùjọ sí wa wọ́n yìí ṣe mùsùlùmí wọ́n yìí ṣe Yahudi wọ́n yìí ṣe nàkọ́ra àwọn abọ̀kún làwọn ẹni tí máa ń pa ẹranko ògbẹ́ tẹ́ ń pè lọ́sẹ̀ láwọn àwùjọ sí wa bí tàtà lọ́dẹ tọ́jẹ́ mùsùlùmí pọ́nbélé tàtà lọ́dẹ tọjẹ nọkùrọni pọnbélé tàtàtì lọdẹ tọjẹ yọhùdí láwùjọ wa bí. majority wọn Ògún ni wọn máa bọ torí wọn ní ìgbà tọdẹ bá ti wọnú gbẹ yóò túbà lọ́wọ́ Ògún wọn lè pẹ yá àdàbà kò sì júbà fóògùn so ó sì wọ́n sì gbàgbọ́ pé Ògún ni ó jẹ́ kí tàkútì àwọn ọdẹ oní ó jẹ́ kí ìmọ̀ àwọn kọ́rẹ́ran pa wọ́n sì gbàgbọ́ pé ìgbà táwọn òtún ti ń lé jẹun Ògún ni ń wọlé yà wọ́n so gbogbo àwọn ẹranko gbẹ̀hùn àti tọ́tọ́ pé kéèyàn jẹ àti tí ọ̀tọ́ kéèyàn jẹ láwùjọ yìí ọ̀tọ́ kéèyàn jẹ tọ́ra àwọn ẹni tí ń pa ń ṣe mùsùlùmí. èyí sì ṣe nàfọ́ra èyí ṣe yahudi ìjọba wa fẹ́ràn ìgbẹ́ fún wa tá lè ra lọ́dọ̀ rẹ̀ yóò mú àmọ̀ pé ọ̀tọ̀ ògún lòún tó kò sí tọkùn àtògún pọ̀ ọlọ́run lòún sí mọ́lá ìjẹ́bẹ̀ ọlọ́run ya á ti fún mi. ọlọ́run ni yá iyọ̀ ọlọ́run ni apẹ̀yìn á ah, ọlọ́run mọ ìyọ́ wa kó nú ròyìn náà bí àwọn tó gbọ́ lọ́wọ́ ga ni wọ́n dé àyè tí àwọn ọ̀tọ̀ lọ̀ tí wọn ò lè rìn ní pèlípèlì rẹ̀ á ń bọ̀ síbọ̀ sí pé wọ́n bọ̀ sínú ẹ̀ á àwa ó sì wá lọ́kàn nínú ẹ̀ tó gbà gbọ́ ó sì wá lọ́kàn ọjọ́ àti dáadáa àtàbúrò rẹ̀ má sì ní ìgbàgbọ́ ìpìlá ìṣe Islam gbogbo ní ìjọba bá ń ṣe kò síbi tí ó gbé wọ tó bá di lọ́la lókè yá ẹ̀yin lọ́lọ́run bá ń bá wò pé yá iyú ọlẹ́bí iná àwọn olùmọ̀ wa sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ayọ̀ tọ́lọ́wọ́n bá máa ń àṣẹ ló máa ń wá àbí ìkọ̀fúnni láti ṣe ìkàkà wọ́n ní tó ìgbà tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ẹni tó gbọ́ lóun bá gbọ́ ní ọ̀gbọ́ ní ọ̀sẹ̀ láti ọlọ àmì ẹni tí ọ̀gbọ́ lọ́n gbọ́ ẹni mọ iye tó ti gbọ́ ló ti dànù torí rẹ̀ ọlọ́run tó dé ọ̀rọ̀ pa wọn àwọn olùgbàgbọ́ òdodo tí ọ̀gbọ́ tí ó fi ṣèwà òtún ó sórí rẹ̀ lọ́lọ́run bá ń bá wí. ọlọ́ni la yabluwannakum Allahu bi shay'in min as-sayr ọlọ́ni ló ń búra o ó wọ́n dẹ̀yìn wò wọ́n dẹ̀yìn wò pẹ̀lú apá kan nínú àwọn ẹranko tẹ́ ike fún wọn bọ́ sí gbọ́dọ̀ dẹ́dẹ́ nígbà a bá ti gbé pàǹlọ́sẹ̀ hajj àbí ọlọ́run wa ló wọ́n da àwọn ẹranko lẹ̀ fún ọmọ àbá yín ehoro àmọ́ ti fàájì níwájú yín ìgalà yóò máa fi ti rẹ̀ yóò máa fi tàkótó fíkínẹ́sì. ẹ̀yin ó tún máa òde nínú pápá yìí kó làwọn ẹranko yìí wá agbọ̀nrín nì tó ń ti wọ́n lórí taratara wọ́n bá tó lẹ̀ lóko ọlọ́run ló wọ́n dẹ̀ wò èèyàn onímọ̀ ẹni tí wọ́n gbà wá. wọ́n yọ sí i. tànàlù wọ́n jẹ wọ́n sí wà nítòsí débi pé yọ fún láti fọwọ́ mú ọlọ́run tún wọn lẹ̀ wọ́n wàá pọ̀ láàrin ayé wà yìí from A to Z àdánwò kátó wá pé tó bá kan èèyàn ò nídìí wá àti tẹ́lẹ̀ náà ọlọ́wọ́n bá wàá da àwọn ẹranko yẹn lẹ̀ àwọn ọmọ ṣe ṣáájú wájú yín sẹ́ẹ̀mọ̀ pé aréèyàn sá ni wọ́n ní ìsìn wọ́n wàá di aréèyàn yọ̀ káwo ń tẹ̀sí torí kò lè jẹ́ kó bá sẹ́ni tí ó sọ̀rọ̀ ìbò. tànàlù ọ̀hún àyíǹde kan mùsùlùmí ayíǹde yìí dé ẹ̀ lè fọwọ́ mú ọ̀gá yìí. àwọn ọmọ wọn ẹ lè gbé wọn ńbọlọ ọmọ ìgbàlá ń sá lọ ẹ gbé àmì ooru ẹ gbé wọ́ọ̀rì náà ọ̀nùkọ̀ òní dínà lẹ́yìn pé tẹ́ bá sọ àwọn ìyá wọn àwọn bàbá wọn tẹ́ bá sọ wọn lọ́kọ̀ ọ̀kọ́ bá wọn ó àìdí ìfún àwọn kéékèèké wọn ọwọ́ yín ọba wọn. wọ̀rì má tukùn àwọn níláńlá wọn tẹ ẹ bá jù wọn lọ́kọ̀ ọ̀kọ́ ọba wọn àdánwò nù tẹ́ wàá kó wọn ntọ́lọ́fẹ́ mọ̀ ìpè à ẹni wọn bá wọn rí ẹran tí ò gbé ìyá mà ń jẹ lẹ́yìn náà wò ẹjẹ ẹran yìí ní ọkọ bébí tẹ ń pa wáyé ẹ náà wò ليعلم الله من يخافه بالغيب ọlọ́run ni màá ṣe bẹ́ẹ̀ kí n lè bá a máa dání nínú yín ní páyé mi ọlọ́run ní kọ̀kọ̀ gẹ́gẹ́ bí ṣe máa ṣe ní gbangba kó n mi. wọ́n nìkan lọ lọ wọ́n nìkan ló gbé ìhram ebi sì ń pọ́ burúkú òòlóúnjẹ tó jẹ. ẹranko tọlọ ńlọ gbọ́dọ̀ dẹdẹ rẹ ó sì wá jókòó wájú ẹ tẹrígbà náà wò lánàá ó sì tún dẹ́rùbà tọ gbọ́dọ̀ dẹ́rùbà ó tún súnmọ́ ọyìn dípò kọta ṣe ó gbàrin sí irú èwo lélẹ̀ ah, bí o ọlọ́ni máa ṣe bẹ́ẹ̀ torí kí n lè bá àmọ́ ọlọ́run ti mà tẹ́lẹ̀ náà tí wọ́n kó lè bá àti hàn pé mùnásìkì ni ọ olóòótọ́ ni wọ́n. sẹ́mi pa wọ́n àmọ́ra wa tó bọ́ ọlọ́run ti mọ̀ wa ọlọ́run ti ẹ̀ ṣàfihàn fún wa ta ní ń payọ̀ فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ẹnikẹ́ni tó bá ta ẹnu àlọ́ lọ́hùn nínú àdánwò yìí tó ṣe bẹ́ẹ̀ tó kó àwọn ẹranko tó ṣe bẹ́ẹ̀ tó ti wọ́n ní ọfà ọlọ́ọ̀ni ìyá tí táyà tí róòyàn lòun fi jẹ bẹ́ẹ̀ làdánwò rí jàmá wọ́n gba ẹgbàá ọ̀rọ̀ wa látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma ó ní àyà tẹ̀lé ibi tọ́lọ́mọba ti sọ pé àwọn ẹranko yìí ọlọ́wọ́ fún wọn dá yín wò débi pé wọ́n sùn máa yín débi pé ẹ̀lẹ́ máa fọwọ́ kó wọn wọ́n lè dá ẹ̀lẹ́ fọwọ́ kó nínú àwọn ẹranko yìí àwọn náà làwọn tó bá lẹ nínú wọn gẹ́gẹ́ bí àwọn ọmọ àwọn ẹranko ọmọ ẹranko láyé kò ò lè fọwọ́ gbé nígbà tó wà lọ́mọ kọ́dà tó ti kìnìún òun ò mà kọ́dà kò tí ì fura mà pé jíjẹ làwọn máa jẹ ara ìjọba kan mú afun náà ní ọmọ jẹ ó gbé ọmọ olóńgbò tọ ó láwọn èyí lẹ tí wọn jẹ àwọn ọmọ àwọn ẹranko wọn yẹn àwọn ní ọ̀rọ̀ ọrùn fún yín láti máa fọwọ́ gbé ọlọ́run bó ti ṣe bẹ́ẹ̀ láti fi dáhùn ẹrú rẹ wò ti gbé fáwọn fẹ́ẹ́ ṣe hajj tàbí débi pé tó bá wù wọn gan wọn lè fọwọ́ gbé wọn àmọ́ràn ọlọ́run wa pa wọn láti pé wọn ò gbọ́dọ̀ dán wò wọn ò gbọ́dọ̀ dán wò ike wàrí máa dùkọ̀ ọkọ̀ ẹ lè tútù wọn lọ́kọ̀ tí ọba wọn eléyìí ní í ṣe pẹ̀lú àwọn tó dàgbà nínú àwọn ẹranko wọ̀nyẹn dàgbà nínú ẹranko fọwọ́ mú sòṣùgbọ́n bẹ́ẹ̀ bá ta lọ́fà yọ bá bẹ́ẹ̀ bá jù lọ́kọ̀ yọ bá ọlọ́run tún sọ pọ́fà ọlọ́run sọ pé ọkọ̀ ẹ mọ̀ pé ibi tọkọ̀ lè rìn dé kò lè tó ibi tí ọkọ̀ ó dé ọlọ́run ti tàpéjúwe fún wa wípé ẹ ní ṣe wàhálà pọ̀ gan lẹ́sìn fi rí àwọn ètò dàgbà nínú wọn náà pa. mukọ́sì ó ní ọlọ́run bá tó àyà ìkàlẹ̀ lásìkò tí anabi muhammed صلى الله wa sallam وسلم sí umra Hudaybiyah tẹ̀wọ́n kọ́ في kẹsìrì lé ànábi kó Mẹ́kà àwọn ọ̀fẹ́ tẹ̀sìn kí ọlọ́run fi máa sáyé wọn ò sì fẹ́ dẹjú máa wo báwo lẹ̀sìn yóò ti tàn ká láàrin àwọn èèyàn tẹ̀wọ́n kí ta tó ti góńgó nítorí ń pèpè lọ síbi rẹ̀ ìwọ ọ̀fẹ́ gbà lọ́dọ̀ ọ̀dọ̀ kó o sì fẹ́ gbáyé rí pípẹ́ lómi ọgbà lọ́wọ́ kìí ta tó dé góńgó ní ilẹ̀ táwọn kẹsìrì kúrọ̀ yìí ló fi jẹ́ pé bíi kókó kókó ànábì lójú wọn kó tiẹ̀ kú káwọn sinmi la hawla wala quwwata illa billah ẹ sì mà ipa àwọn fẹ́ kó kú kò pé kó kú o àyìnbáyé èèyàn ni wọ́n fẹ́ kó kú tí ò kú àìmẹ́yẹ èèyàn ni wọn fẹ́ kó kú tẹ́ ń kú torí pọ́jọ́ ọkú kálukú bọ́ bá pé kò sádọ́gbọ́n jù bí ọba ti di pé bàbá ńlá kú bàbá ẹni kò lè gbé sí wọ́n lè kó Mẹ́kà kó nílùú wa kìí kó bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àyè là á máa gbé láyé tí ò ní rọrùn fún wa tí ò a rí ṣe ń wọn wọ́n rí òkú rẹ̀ mẹ́bẹ̀ ibẹ̀ ẹlẹ́mọ̀ ilẹ̀ ọlọ́wọ́n bá fẹ́ wàlọ́ọ̀hì nígbà míì tó o bá fi lẹ́lẹ̀ àyè dé ó ṣe bí ìwọ ni ń retí ní láyé wọn gbogbo wàhálà gbogbo kìtínà tó ń wọn bá pàdé níbi tó ń ń wá ti nǹkan bóyá yàtí ọjọ́ kùnú ẹwà nàbí sallallahu alaihi wasallam kó maka kése kó láyé ọdẹ Madina gbogbo ndí òṣèṣe lọ́dún mẹ́tàlá Ọlọ́run ṣeéṣe láàrin ọdún kan kánàjọ agan maka pẹ̀lú mi mà ìlú mi mà ìlú mi kẹni wọn ti ṣe gbọlá agbèlú lọ sọṣùgbọ́n sílẹ̀ sílẹ̀ ọkàn anábì sallallahu alaihi wasallam wà nítorí pé a rí ti ẹni ẹlẹ́ni tún ṣe kọ̀dá tó ká tún rí tiwa náà tún ṣe. nítorí pé ńgbà tí wọ́n máa ń tẹ ìmọ́lẹ̀ sára yé tínú rẹ̀ sì dúdú gbèrèkìtì kí láǹfààní ìmọ́lẹ̀ sọ̀tàn. ìbẹ̀ lọ́kàn náà ní gbogbo gbàgbé ọ̀nà wo láti gbà kí adé mọ́kà yẹn. táwọn náà tún ti gbẹ̀sẹ̀ Islam torí pé tọ́ba lè wọná wọná à ẹni tí máa ń sọ

wọ́n sì ti mà pé àlọ́ àwọn ànábì ọlọ́nkọ́ wáhàyè ni òdodo ni tí kì í yẹ. wọ́n ti gbá bíi wọ́n tẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam di Mẹ́kà ànábì ń kú dẹ̀dẹ̀ kọ́ wọ Mẹ́kà àwọn kèfèrí wọ́n dá dúró ní àyè dáńpẹ́ nìkẹ́ni al-Hudaybiyah wọ́n ní kò ní wọ Mẹ́kà kọ́ wa wọ̀ ọ́ lọ́wọ́ kí gbogbo lárúbọ máa sọ pé muhammadu ti borí àwọn ará maka kọdọ wọ bẹ ẹnìkan nù ò lè di lọ́nà rárá o àwọ akọ tẹmọ kékeré rí àṣetánì kan máa gẹ sínú wọn ni àṣetánì tí máa gẹ sínú wọn ni mo wá gbé wọn ní láwàní láwàní orí funfun láwàní mọ́tòmọ́tò láwàní kò sí rò mí tó fún wọn jámà kankan. sànẹ́bí ọ̀sọ̀lọ́lá àríwá àríwá sẹ́lẹ̀ wọn ò jẹ́ ọwọ́ mẹ́kà níbẹ̀ yẹn ni wọ́n ti kọ̀wé àsọyípọ̀ táǹpé ní sulhul Hudaybiyah àsọyípọ̀ Hudaybiyah ní ọdún yẹn àwọn ẹranko ògbẹ́ àwọn ẹyẹ ẹgbẹ́ gbogbo wọn wọn pọ̀ lọ́bìbà wọn rọ kiri ká àwọn sáré níbi tí wọ́n dúró sí àdáwò àwọn sàádé òrìrú rẹ̀ ní nínú ìgbésí ayé wọn kálukú àwọn òfin ṣe pásítọ̀dẹ̀ wọn ni àbí pásítọ̀dẹ̀ wọn ẹ ẹ àwọn ẹran yìí ẹ lẹ́yìn wọn kẹ́nu sàárà ẹ ó lè rí nǹkan kan tí ì bá ṣàdánwò tí èmi ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún nínú sàárà kí lọ fẹ́ ìpẹ́ náà ẹranko ní ọmọ ẹsẹ̀ ní ọmọ ẹsẹ̀ nínú orú ìpẹ́ báwọn tí gbogbo ẹ̀ sì gbóná kankan kò sómi kò sí koríko. bọ́lá tí èsì máa jẹ ẹran ẹran ru rẹ ẹran wo ẹran wo jẹ ti máa jẹ koríko ìpẹ́ ni koríko sòṣùgbọ́n alọ́n tó bá fẹ́ sàdánwò ntẹ́ lérò kó lè wà nìkan ẹ̀rì nísìn ìjọba lágbọn Saudi Arabia àwọn náà ń gbìyànjú gbogbo olúlé ayé. tí wọ́n máa ń ṣe àfihàn wọn wọ́n máa fi hàn yìí pé wọ́n nígbó wọ́n lọ́dàn wọ́n láwọn ẹranko nínú ẹ̀ ilẹ̀ tútù omi wà àwọn náà wá fẹ́ fowó sọ Sahara lágbọ̀n abìkan ti bẹ́ẹ̀ àwọn náà ń gbégi sínú Sahara àìmọye bẹ́ẹ̀ bá gbẹ̀gbẹ̀rún ọgọ́rùn mẹ́sàn-án àbọ̀ yóò kù tọ̀wé tó bá ó tún lè jẹ́ kí ẹlẹ́gùn. tó wọn wá màmá wọn wà lọ ra àwọn ẹranko tí máa gbénu ọ̀dà ẹranko tí máa gbénu gbó wọn wá rà wọn ń wọn wọn fún wọn lóúnjẹ pàápàá àwọn etí ìsìnyàn léṣe gẹ́gẹ́ bí ẹtì bí gàlà àti lọ ra wọn àwọn ọ̀bọ wọ́n ra wọn rẹ́gẹ́dẹ́ wọ́n wọn so èyí tó bá ti tọ́jú tó bá ti dàgbà dáadáa wọ́n wá dà pé káwọn náà dán àti tẹ̀mí nu sàárà wò bóyá wọ́n lè yè kí wọ́n máa pọ̀ lọ bóyá wọ́n lè má yè so lọ́fàá ló ti jẹ́ pé ní ìsìn ẹ̀ lè máa travel tẹ̀sán rí tí àwọn ọ̀bọ tí wọ́n ń sọdá títì ní àwọn ọ̀bọ tí wọ́n ń tọ́jú ní kìí ṣe bíi Tinubu tiwa ẹ lè rí gàdà èyí tí wọ́n ń tọ́jú ní ìjọba mọ̀ wọn gbogbo wọn ti léṣi léṣi wọn dá wọn ma tọ síbẹ̀síbẹ̀ tó ti pa àwọn ni wọn dá àwọn nugbó náà irú lè yọ sí ọ nígbà tó ti gbé ńlá ni eléyìí tí wọn ti sàmì sí létí tọlọ wọn kàn kọ yọ sí ọ ó lè yọ sí ọ tó gbogbo orí eléyìí ọ gbọ́dọ̀ sí nǹkan kan fún wa bá ti kó lè bá a máa tí ọ tí ó sọra kóńtọ́nà ń ṣe léèwọ̀ ẹni tí ń pààyàn ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba ní ń pààyàn ọlọ́run ṣùgbọ́n ẹni tí ń pààyàn rẹ̀ ní gbangba lásán kọ̀ pààyàn ọlọ́run mú náà gbèrú àwọn ilé ẹni ní rẹ̀ ní kọ̀kọ̀ àti kó ṣe kí ni kọ́ máa rẹ̀ gbangba. tọ́ ọlọ́run ọba yóò ṣe bẹ́ẹ̀ láti ṣàfihàn àwọn tí فإن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير dájúdájú àwọn ẹni tí ń pààyà olúwa ẹlẹ́dàá àwọn oníkọ̀kọ̀ àforíjì ń bẹ fún wọn o àtẹ̀sán ńlá ẹ̀rí pé kọ̀kọ̀ lásán lọ́lọ́run sọ torí kò sí bó ti pààyà ọlọ́run oníkọ̀kọ̀ tó ní pààyà rẹ̀ gbangba yàtọ̀ sẹ́ni tí ń pààyà rẹ̀ gbangba lásán ó súnmọ́ kọ́mọ́ pààyà rẹ̀ kọ̀kọ̀ ó kọ́ wọn ní kíni múnafikó wọn. tọ́ ọlọ́ni sọmẹ́lẹ̀ ẹ̀ṣẹ́dẹ̀ bá ẹ̀dẹ̀dẹ̀ rí ẹnikẹ́ni tọ́ba wa àti ọlọ́run lẹ́yìn tọ́lọ́run ti sàdánwò yìí wọ́n wá lọ mú ẹranko ọ̀npa ọ̀nàwọ́ bàjẹ́ sí ọlọ́pàá ẹ̀rí ìyá tí táyì tí irú yẹn fún kò sí ní náà tako àti ẹni tó bá sì ní ohun ní ìkankan kò fi ọlọ́run ọba ṣe ẹ̀rọ fìdí àbá jẹ́ kò sí tó burú ń bẹ̀. lẹ́yìn rẹ̀ lọ́lọ́run wa ni yá iyọ̀ ọlẹ́bí iná ààbà atúpẹ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀dọ́kọ̀sọ̀nà fáyìndàwà ẹ̀ńtọ́m xọ́rọ́m ẹ̀sọ́ra ẹ̀sọ́ra fàtí máa dẹ̀ àwọn ẹranko orí ọ̀dàn. ní ìgbà tí ẹ̀yin ti jẹ́ ẹni tó gbé haram ẹ sì ti mọ̀ pé bákan méjì náà ni ihram nínú kó ti láti ṣe kí ni hajj àbá gbé ihram láti ṣe umra títẹ̀ ní jẹ́ gánà rí náà gbé haram òru ni al-ihram ẹni tó dá níyàn kó fẹ́ ṣe hajj wọ́n sọ pé ti ṣe kíni ó ti gbé ihram ẹni tó dá níyàn kó fẹ́ ṣe umra wọ́n sọ pé ti ṣe kíni ó ti gbé ihram pàápàá jùlọ ńgbà tó ti pa níyàn eléyìn àníyàn kan ni tó ti pa tó kan ọ̀tọ̀ fún ọkùnrin àdìbòra ti àbí àwọ̀tẹ́lẹ̀ kan lára rẹ̀ ṣùgbọ́n obìnrin gbogbo aṣọ tó bá wọ̀ náà ní kọ́tà ti bo gbogbo ara rẹ̀ ṣe eléyìí máa ń pè ní al ọlọ́run pa àwọn ẹranko orí ọ̀dà ní ìgbà tẹ́yìn wà nípò ẹni ti gbé haram eléyìí ó túmọ̀ sí wípé àwọn ẹranko tí wọ́n jẹ́ ẹranko orí ọ̀dà eléyìí omi. ẹranko inú omi òbá gbé haram ọba mi gbé haram omi tí o ti fẹ́ sọdẹ ọba wà ní haram kọba wà lóde haram ẹtọ́ ni kò jẹ ẹranko inú omi ẹ̀tọ́ ni kò pẹja ni kò jẹja òtún tó burú mbẹ ṣùgbọ́n ẹranko wa lọ́nà ní ká má pa nínú àwọn ẹranko tí ń bẹ lórí ọ̀dà náà sàlàyé pé ń bẹ nu wọn èyí tọ́tọ́ pípa jẹ ó sì ń bẹ nu èsì ọ̀sọ́ pípa jẹ ewu wa lọ́lọ́run la pa Al-Imam Ibn wọ́n lè ti ọlọ́run ní ká pa nínú wọn ńlẹ̀ yìí tọ́tọ́ ká jẹ torí kí lọ́ba pa fún tẹ́lẹ̀ náà tó bá fẹ́ jẹ ni èyí tọ́tọ́ ká jẹ ọ̀gbọ̀dọ̀ pa gẹ́gẹ́ bí ẹ̀fọn ọ̀gbọ̀dọ̀ pa ìgalà ọ̀gbọ̀dọ̀ pa gbogbo tó bá tara wọn jáde ọgbọdọ pa kẹ́ẹ̀rí kọjá ìpín ìgalà ológun àkùtàn sákùtàn ti bímọ ọmọ náà wà ń gbénu inú gbẹ táwọn kẹran kólé àti inú gbólóde ń ìgbà tí méjèèjì ti jẹ ńtọ́tọ́ pé jẹ ẹran táwọn náà ń ká jẹ ṣùgbọ́n lọ àgbò. ńlọgùn ajá ẹja wa bí ma tọtọka jẹ kọtọka jẹ torí láti òfin Ọlọ́run ọ̀tọ̀ àti kọ̀tọ̀ tí wọn bá pàdé kọ̀tọ̀ ní ògbórí torí ọtọkajá gbò kọtọkajájá àgbò pẹ̀lájá wọn á bí ma ọmọ tí wọn bí nǹkan kò ní tọpẹ kájẹ gẹ́gẹ́ bí ìbáka ìbáka. òun náà ni ọmọ tó jáde látara ìbálòpọ̀ tó wáyé láàrin ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ ẹṣin ọlọ́run ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run ṣe jíjẹ rẹ̀ léwọ̀ nígbà tí ìbá ká jáde láàrin ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ ìbá kánkọ́ èèwọ̀ ní ati torí ńgbà tí kọ̀tọ́ ní ògbórí gbígbá gbé ẹni tírísà nínú ilé tírísà yìí ti dìn díẹ̀ ó lè gba adìẹ bí ọgọ́rùn tó ẹ sì ti dúnbù gbogbo àwọn adìẹ yìí ẹ wá kó wọn sínú tẹ wọn àwọn nínú àwọn wọn ti kú bó ti o ó kú bó ti ṣùgbọ́n a ti yọ̀yẹ́ lára tiẹ̀ náà ti kó wọn pọ̀ èwo wá ní àdàmà ẹyọ̀kan péré sì ní nínú ọgọ́rùn-ún dín kan èwo wá láti òkè tí ò ní díẹ̀ sí ọjọ́ kùnbèdè torí ẹ alákòóbá nu ó ti bà gbogbo àti ọgọ́rùn-ún dín kan jẹ́ àgbọ̀dọ̀ jẹ́ mọ́. torí lábẹ́ òfin ọlọ́run tí kò sọ àtọ́tọ́ tó má ti dà pọ̀ kọ̀tọ́ ní ògbórí. torí ẹ̀ ìlọ́sàn ló ti jẹ́ pé àgbọ̀dọ̀ tẹ̀ bá a kà ṣùgbọ́n ẹ̀sìn kò sí tó burú bàbá fẹ́ jẹ ọ̀tọ̀ àmọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ kọ̀tọ̀ ọlọ́run ṣe lé wọ̀ tọ́. So, tó bá jẹ́ pé tó tara ìtọ́tọ́ láti jẹ àtòmí ìtọ́tọ́ láti jẹ tó ń ti fi wọn sórí sí kan náà gẹ́gẹ́ bí kí màálù kó gun ẹ̀fọn kẹfọn wa bí ma ẹ̀tọ́ ni torí pé ọtọ́ka jẹ màálù bẹ́ẹ̀ náà lọ́tọ́ka jẹ kò sí tó burú mẹ́. tọ àwọn ẹranko báyìí pa àyè má mi mú wọ́n lé oná lè ta lè jẹ nínú àwọn ẹranko yìí ṣùgbọ́n àwọn ẹranko tó ṣe yí pé kọ̀tọ́ka jẹ wọ́n nínú àwọn ẹranko yọ̀ọ̀dà alimami Shafi'i wọ́n ní kò burú ká pa wọ́n gẹ́gẹ́ bí kìnìún gẹ́gẹ́ bí ìkókò gẹ́gẹ́ bí ẹkùn gbogbo àwọn eléyìí kò burú ká pa wọ́n gbàdí èsì pa afẹ́ jẹ wọ́n tán di wa lọ́nà yóò di ká rọ́nà lọ ẹ̀pá kíkálukú sinmi tọ́ bá sì pa òní tàn kankan kò bá jẹ́ nu haram ló ti pa kò bá jẹ́ gbà tó ti gbé haram ni ìmáàmù Shafi'i ó ní kò burú ká pa wọn ó sì dáràn ṣùgbọ́n gbogbo àwọn olùmọ̀ Islam yòókù wọ́n ní àti tí ọ̀tọ́ ká jẹ náà gbọ́dọ̀ pa wọn tọrọ bẹ́ẹ̀ràn làwọn wọ́n jẹ́ ọba nítorí pàwọ́ ti wà nínú ihram àbí wọ́n jí ọba nítorí pé inú haram ni wọ́n wà ẹnìkan gbọ́dọ̀ ta sí wọn lópin ìgbà tí àwọn náà bá gbìyànjú láti fi ọsọ oúnjẹ ọ̀sán kí wò tó rí wọn fi sóúnjẹ alẹ́ ẹ̀hìn tó bá fẹ́ náwó bàjẹ́ sí ọ kò burú kí wọn náà gbìyànjú láti gbara rẹ lẹ̀ àmọ́ nípìnlẹ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n sọ pé gbogbo ẹ̀ láà gbọ́dọ̀ pa àyàfi àwọn ẹranko márùn-ún tánàbí sọ fún wa pé kébékébé jẹ́ ẹ bá ti rí wọn ẹ pa wọn kò bá haram kò bá haram torí pé kí ni pòkì ni wọn. àwọn ẹranko márùn-ún yìí ànábì sallallahu alaihi wa sallam wọn níbi kíbi tẹ́ bá ti bá wọn tẹ́ bá ti sálábàpàdé wọn ti panikẹ́ pa wọn kò bá jẹ maka lójú wọn kò bá jẹ nu lé yín náà wọn ẹ pa wọn ni àwọn ni al-ghurab ẹyẹ kanakana gbogbo ibi tí bá ti rà náà lónìí kẹpa apá kan nínú àwọn olùmọ̀ wọn ní kanakana eléyìí dáná mi ní ká pa ń bè ọ ní alábọ̀kọ́ kanakana tí máa ní funfun lọ́rùn lágbọ̀n òkè funfun lọ́rùn lágbọ̀nú irú ìtọ́wà láwùjọ tiwa gbèrò eléyìí lànà bìíní ká pa yàtọ̀ sí kánákáná tọ́jú dúdú birikiti irú ìtọ́ wà nílẹ̀ Lárúbáwá yàtọ̀ sí kánákáná tí gbogbo ẹ̀jẹ̀ funfun gbò ṣùgbọ́n àwọn ẹni tó ń sọ pé oríṣi kan ni yàtọ̀ sóríṣi kan wọn ọ̀lẹ́rì kan àdéhìsì tí ànábi sọ ọ̀ka gbogbo ẹ̀kọ́ la gbogbo kánákáná tẹ́ bá rí tẹ́ bá ti rẹ̀ pa torí ẹ̀ ẹ sì mọ̀ pé kánákáná pọ̀ láwùjọ wa yìí. tẹ̀ máa wà mọ́tò lọ ẹ rí àwọn bàbá dírẹ́wà wọn fọwọ́ sí báyìí kí wọ́n lè sa àbúrò pé kí wọ́n sá alánàbí ni ẹ pa wọn ẹ̀rí kí wọ́n máa sọ̀kalẹ̀ lórí títí pa wọn wá bóyá kìnnì kankan ti kú bẹ́ẹ̀ àwọn fẹ́ jẹ́ tí wọ́n máa dún ọ̀dà so anabi sallallahu alaihi ni pa wọn ẹ̀rí pé ńgbà mìíràn máa kọjá lórí ilé àwọn èèyàn ìyẹ̀bọ̀ bá wa ń pa ọmọ pa pẹ̀lú àníyàn pé mọ̀ anagba tẹ́lá sí ànágbà Muhammad ẹnìkan ọ̀ràn wọn á dá ọ̀ràn tí wọ́n dá náà wa ń pa wọn pọ̀rọ̀ pé wa ọmọ bá ti rí ẹ pa ọmọ kò sẹ́ni tó pè ó sì wá sọ̀rọ̀ àìdára kí ló ṣe ọwọ́ àdìsí tó wà náà ti tó sọjú pé àwọn àwọn ọ̀rọ̀ kan tó wà pé màná sọ anabi ibrahim alayhi salam ti ná kò sí nǹkan kan nínú ẹranko àbí ìrà àbí kọjá pé gbọ́n gbìyànjú láti pa náà ọmọ ní kó máa jò kó tó máa jò sí kó tó máa bàbá ńlá làwọn ọmọ wọ́n máa rẹ̀ sí wọ́n máa pọ̀ sínú lẹ́yìn a'udhu billah ẹ bá ti rí ẹ tí wọ́n mọ̀ pé ẹ tájẹ̀tì àwọn. anábìlẹ̀ gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀yẹ kánákáná anábìlẹ̀ kẹ́ pa wọn kirikiri tẹ́ bá ti rí wọn wàlàhádà ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀yẹ àká àká tó máa ń ba nǹkan jẹ́ eléyìí ibi kiri tẹ́ bá ti rẹ̀ pa yàtọ̀ sí àṣà tí wọ́n máa lò sí sọdẹ àṣà tó yàtà tí ibà nǹkan jẹ́ ibi kiri tẹ́ bá ti rẹ̀ pa kálukú sinmi. wọ́n lè ọkọ̀rọ̀ akéèké wọ́n wá ní mò ń sin akéèké tí sẹ́kìn anábì ni ẹ̀ pa erikisẹ́ mọ̀ pé akéèké ń tiẹ̀ náà òun náà láàánú bọ́ bá mú ọ ó pò òsèun anabi sọlá àṣọlá ni kẹ pa àmọ́ tẹ máa ń pa gbogbo ẹ lánìyàn pé ẹ ń tẹ̀lé sikini ẹ ń tẹ̀lé àti anabi wa muhammed sọlá àṣọlá wàlúwà ọ̀rọ̀ tẹkútẹ gbogbo ìjọba bá ti rí ẹ pa ti wá kúnlé kálukú báyìí anabi sọlá ẹ wọn bí kíni so adéfin tọ́ da ló ń ṣe o nígbà tó rògùn ẹ pé lóríṣiríṣi o ti ọ̀nà àwọn lọ́nà kọ́nà. gbòbí tí wọn bá wọlé sí ọ̀nà fún wọn mọ́ láti jáde òkú wọn ni o jáde bẹ́ẹ̀ ẹsẹ̀ nù yàrá lásán gbogbo àyíká wa kárípá gbà wọn láàyè wàláhì kùkì ni wọn bọ́ọ̀ bá sọ́ra gbogbo ilé rẹ ni wọ́n kọ́ oríṣiríṣi ilé alárànbarà tí wọ́n máa jalè gbà tí wọ́n kọ́ síbẹ̀ ihò oríṣiríṣi kò sí nǹkan tẹ́yàrá tí wọ́n ní bàjẹ́ náà ti mọ̀ láyè oríṣiríṣi àrùn ló ń ṣẹlẹ̀ ní ìsìn látàrí èkúté ibà kan wọ́n ń pè ní kíni làṣà ń pa àwọn èèyàn burúkú ni èkúté bá lọ tọ̀ sínú oúnjẹ yẹn àmọ́ yàgbẹ́ sí wàhálà ẹlòmíín ti wà kíálẹ̀ débi kórì bẹ́ẹ̀dì rẹ̀ kúté abẹ́ bẹ́ẹ̀dì èkúté inú sàfún èkúté inú ráìtì èkúté la hawla wala quwwata illa billah ọ̀gbun ní màá sà àwọn fẹ́ràn kéèyàn yọ̀bù fún ìsábà lé gbélé tí wọ́n bá ti já sójú mọ̀tí ẹ̀ bá yọ̀bù àti bàbá ńlá àtàrọ́ ọmọdọ́mọ wọn ọ̀bẹ ńbẹ torí ẹ Islam ọkọ wa kíkà gbà wọn lé gbogbo bẹ́ẹ̀ bá ti rí ẹ pa àmì pọ̀ gbọ́dọ̀ jẹ nù gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀ gbọ́dọ̀ jẹ wọn bẹ́ẹ̀ náà lò kété wọ́tọ̀ ń jò kété wípé ah ẹ bàbá olówó. ti ń jẹ tán òkété kí ni mẹ́nu tó òkété lẹ́gbẹ̀ẹ́ ìtàn orúkọ ẹ́ wọ́n náà gẹ́gẹ́ bí gágá ọwọ lẹ́gbẹ̀ẹ́ òṣùṣù ọwọ wọ́n á gbọ́n jẹ tán òkété ìjẹkújẹ lásán òkété tí máa jò òkété tí máa jò yóò máa wúlò yóò máa jẹ wọ́n á lọ rẹ́ràn jẹ á ah, ọlọ́mọdé á torí dèrè àbí wọ́n máa tọ́jú òkété ńlẹ̀ rẹ kíkún orí mi dé sí. bákan náà wal kalbul aqur ajá àdìgbò lójú. àwọn ẹbí ni ẹ pa ẹ̀rọ pé dìgbò lójú ó lè dìgbò lu yàn ó sì lè ṣe sábà bí ikú. lọ́ntorí ẹ̀ gbogbo ìjọba ti rí ẹ pa tó gbogbo àwọn eléyìí àwọn làwọn olùmọ̀ tó pọ̀ jù sọ pé a lè pa níbikíbi tí a bá torí wọn. tọ́ wọ́n bẹ nínú àwọn olùmọ̀ kẹ́bí ìmáàmù Malik àti Ahmed àwọn tó ń sọ pé kì í sájà o àwọn ẹranko kan tó wà táwọn náà tó ń jájá àmọ́ ló kọ̀ mí gẹ́gẹ́ bí wọn gbogbo àwọn ẹranko àbíjà bíi kìnìún bíi ẹkùn bíi àmọ̀tẹ́kùn. torí àwọn jẹ̀sùn aburú jáde àdúgbò dùbí lọ torí ẹ̀ máa ń lékun ní ká pa àṣẹ lọ. tọ́ wọ́n ní ìdí tó fà á ó ní í pé anabi sallallahu alaihi wa sallam ó ṣépè fẹ́nìkan rí orúkọ rẹ̀ jẹ́ Utba ọmọ Abi Lahab ọmọ Abu Lahab ń ṣépè fún un ń ṣépè fún bàbá anabi ṣépè fún ọmọ ìpèdè káyọlé tọrọ fún kálílé tiwọn. anabi ni allahumma sallis alayhi kalbaka bishaa ó hùwà ìdá ọwọ asá lọ sí shaa anabi wa ṣépè fún pé wọn lọ di ajá rẹ sí ní shaa nígbà tó dé shaa ẹranko abidjan lọ pa á. tó torí ẹ àwọn olùmọ̀ọ́ni ìgbàsẹ́yẹ pàjá ànábì ti sépè fún kíkọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ sí ẹranko àbìjà lọ́pàá ó túmọ̀ sí pé gbogbo ẹranko náà ń kọ́ ajá làwọn náà àmọ́ ajá pẹ̀lú àlékún àwọn tó ju ajá lọ tọ́ Al-Imam wọ́n ní ọjà àwọn nǹkan márùn-ún yìí. tó bá jẹ́ pé ọmọ ẹyẹ kanakana wà láàrin kọ́ ọmọ ẹyẹ àtàdé bàǹkẹ́jẹ́ láàrin ọmọ àkekèé láàrin àwọn ọmọ èkúté láàrin wọ́n bí sínú àpàtì bíi mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ajá àdúgbò lógi láàrin tá a lè pa wọn náà pé ìdájọ́ bàbá àti ìyá náà ní ìdájọ́ ọmọ rárá o yẹn ní pé ẹja ọ̀nà ọ̀sà yìí hmm. mú àwọn bá tu pípa ẹ máa wá pa wọn èsì pa wọn jẹ o mú àwọn bá tu máa ba nǹkan jẹ tọ báyìí ni Malik sọ ìmáàmù Shafi'i àwọn sọ pé gbogbo ndé ọba ti tọ́ka di ẹran rẹ̀ àní ẹ̀pá sẹ́ bàbá àjọ ọmọ bàbá àjẹ bàbá bàbá àjẹ ẹ̀pá gbogbo wọn torí ìdájọ́ bàbá kìá náà lọ́mọ irú bí bàbá ti jẹ́ náà lọ́mọ ọ̀jẹ̀ ẹ wulẹ̀ jẹ́ wọn pẹ́ láyé. báyìí ni ìmáàmù Ṣáfi'í sọ ń tiẹ̀ torí ẹ̀ a sì ti rí i pé ẹyẹ kanakana gbogbo ẹyẹ kanakana ni ẹni ọ̀tọ́ ká máa wòran apànìyàn ọlọ́ni wa man qatalahu minkum muta'ammida ọlọ́ni tí lẹ́yìn gbọ́dọ̀ pa ẹranko òun ọ̀dà yín wò gbàtẹ́ wá ti wá gbé ẹni tó bá wá máa mà nínú yín tó wá pẹ ẹranko orí ọ̀dà ọmọ kò ń wà nínú ihram ọmọ pé inú haram la wà ọmọ kọ́ ló ń ṣe léwọ̀ fóun láti pa àwọn ẹranko yẹn ọwọ́ apá ehoro yẹn ọ̀pá ìgbàlà yẹn ọmọ amàtẹ́lẹ̀ fàjẹ́zọ́ mẹ́sìlọ́mà qatala minan na'am. ẹ̀san rẹ̀ òun náà ni pé yóò ṣe ìtaràn pẹ̀lú ẹranko tó rí bí ẹranko tó pa nínú àwọn ẹranko tí ń bẹ lé ẹranko tọjọ orí èdè nínú àwọn ẹran tí ń bẹ lé o ẹni tó bá pa nìkan ni ó ń yàtọ̀ sẹ́ni pa gbàgbé pa. apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ń pè wọ́n ní ahlu zahir àwọn tó ti pé bó ṣe hàn náà la lò àwọn bó ṣe hàn la lò àwọn sọ pé ẹni tó bá mọ̀ ọmọ nìkan lọ́daràn ṣùgbọ́n ẹni tó bá fàtìsí pa ọ̀daràn dípò pé ọ̀daràn ẹni tó bá gbàgbé pa ọ̀daràn dípò pé ọ̀daràn ṣùgbọ́n gbogbo àwọn olùmẹ̀tì Islam wọ́n ní ọlọ́nkàn sọ pé ẹni tó bá mọ̀ ọmọ pa ni ṣùgbọ́n ìdájọ́ ìkárí ẹni tó bá gbàgbé pa ó tún kárí ẹni tó fẹ́ tètè pa eléyìí lọ́dọ́gba jù torí súnà àdéhùn sallallahu alaihi wa sallam ọ sọ pé àtẹnitọ́ màmá àtẹnitọ́ gbàgbé àtẹnitọ́ sàtìsẹ́ gbogbo àpáta lọ́daràn nítorí kọ́ràn ni ọ̀ràn kò sí ìyàtọ̀ nínú dídá láàrin àtẹnitọ́ sèṣì pa. kíláwù àsọpọ̀ pààyàn ẹnìkan ṣèèṣì pààyàn kíláwù àlọ́ kíláwù ni a báwọn gbogbo ẹ ti ṣẹlẹ̀ ẹ sórí tẹlẹ àkọ́kọ́ òun ma dáràn ni sórí ẹlẹ́kejì yẹn òun gbàgbé dáràn ni sórí ẹlẹ́kẹta òun torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo ọ̀daràn ni o sì jìyà eléyìí máa máa dáràn ìyá tiẹ̀ lè lékele ẹ̀ńtọ́gbà pé dáràn kọ́ yóò jí ọ̀ràn sọ́dá ṣùgbọ́n wọn lẹ́sẹ̀ ní ìsìn wọn tètè pààyàn àwọn agbésórí pé kò lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run kó sì máa lọ náà sadíyà tètè pààyàn lọ́la. bẹ́ẹ̀ lẹ́ni tó gbà fi pààyàn wípé ẹ ńgbà tó ti tẹ́tẹ̀ lọ́rùn rẹ̀ àárín rẹ̀ tọ́lọ̀ nù èyí sọ̀rọ̀ àárín rẹ̀ tọ́lọ̀ làwọn sọ ní ìsìn èèyàn sí èèyàn tó ti pa èèyàn ọ̀sán kínní ọ̀sán tààrà torí pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ oníkẹ́ náà ni kó ní ó sì máa ṣèèṣì lọ rárá o ńgbà tó kọ́ gbàgbé ni kọ́ gbàgbé lọ kò sí ẹni tó wá màmá dáràn ẹni tó ṣèṣì dáràn ẹni tó gbàgbé dáràn wọ́n tàràn ṣùgbọ́n ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn ni pé ẹni tó màmá yàtọ̀ sí pọ́ dáràn ọ̀tún sẹ́lọ̀ ẹni tó ṣàṣì ṣe kọ̀ sẹ́lọ̀ ṣùgbọ́n yọ tàràn ẹni tó gbàgbé kọ̀ sẹ́lọ̀ ṣùgbọ́n yọ tàràn torí ọ̀bàdà la tu'akhidna in nasina aw ọlọ́dà kún sí má sì fìyà jẹ wá lórí níta àfàṣìṣe ṣe ọlọ́run sì ni mo gbọ́ mo gbà àmọ́ mo gbọ́ mo gbà tí pò ní tàràn kọ́ o akramakumullah ọgbàgbé ó ṣe sọ̀láàtù làásù magrib fi wọlé ìgbàgbé ló ṣe ọ́ ọ̀daràn àbí ọ̀daràn ọ̀daràn tó o ti wá sọ pé rabbana la tu'akhidna. ìnàsínà ọ̀pọ̀nà èmi gbàgbé ni ọlọ́run sì ló ń gbà ọgbà lọ́wọ́ á ní ṣe sọ́láàtù wọ́n kàn àbùkù mo rò pé yé wa ọ̀ gbẹ̀sẹ̀ kò túmọ̀ sí pé òní ó òun wò pé o ti o ti ṣe ọ padà wá hàn pé o ti ṣe ọlọ́run ò ní kọ kankan fún ọ lórí rẹ̀ ṣùgbọ́n dandan ọ gbọ́dọ̀ mo rò pé a sì yàtọ̀ láàrin nǹkan méjì yẹn nísìnyìí ẹnìkan òkò ló mú ajá lórí wájú rẹ̀ lọ́fẹ́ sọ lóko ó sì sọ òkò yẹn sísọ tí ó sọ báyìí ojú èèyàn lọ bá ojú bá fọ́ fẹ́ràn kó ti ṣèèṣì fọ́yàn lójú nù tọ́ kò dẹ́ṣẹ̀ lọ́dọ̀ nítorí pé ajá lọ́wọ́ àwọn ajú rẹ̀ tó fẹ́ sọ lóko àmọ́ dáràn ọ̀ràn tó dáyùn ìdajì díyà ní ọ̀sán àádọ́ta ràkúnmí ńlójú èèyàn kan torí ẹ̀wọ́ tó ń ta rọ́bà síyàn bítọ̀ yàdá síyàn tó ń dẹ́rù bá torí pé ìlú tí ò sófin kò sẹ́sẹ̀ fún wọn tó bá kan nínú òfin ọlọ́run ràkúnmí mẹ́wàá ni ẹnì kan lómi ó sì máa kó ẹsẹ̀ lẹ́nu èèyàn bí èèyàn bá mọ̀ pé irú nǹkan yìí ń retí èèyàn kálukọ́ sọ́ra nítorí di eléyìí báyìí ló fi jẹ́ pé tó fi ọlọ́run bá ń bẹ á àwọn èèyàn máa ṣe pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́ túláàsì torí pé nítorí lè ọràn ọ̀ràn ọ̀daràn lẹ́sẹ̀ yín méjì yọ nǹkan kan ò ní nàìjíríà pé ìwọ sọ báwọn. it beat you you beat your own ẹ eh? so eh, ó sì ti dáràn wọn wáyé pé tó gbó tí wọn bá rí sí ilẹ̀ bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ló ṣe firi àwọn oníjọ́ lọ wájú bó ṣe lọ wájú náà òfin wo wọ́n ń lò pé irọ́ lásán torí di eléyìí ẹni tó ṣèèṣì àtẹnitọ́ màmá àtẹnitọ́ gbàgbé ètò ọ̀dọ́gba ni pé gbogbo wọn ṣe kí ni gbogbo wọn dáràn ọlọ́wọ́n bá wa bó ti ṣe sòfin nìyẹn o àwọn súnà tó wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n fi hàn á pé àtẹ́ntó gbàgbé àtẹ́ntó ṣèṣì àtẹ́ntó màmá gbogbo wọn wọn dáràn. fajaza'un mithlu ma qatala minan na'am wọ́n káyà yìí pé fajaza'un ajẹ́ pé mithlu sifam wọ́n sì ká ọjọ́ mudafun wa mudafun ilayhi fajaza'un mithli. ọwọ́ nínú àwọn qira'at ṣùgbọ́n àyà yìí ó ń tọ́ka sí wípé ní ìgbà tí èèyàn bá pẹ ẹranko kan nínú àwọn ẹranko náà dàn lásìkò tí ó yẹ kéèyàn pa níbi tí ò ti yẹ kéèyàn pa yahkumu bihi dhawa adlin minkum ẹni méjì nínú àwọn tí wọn dúró dọgba tí wọn ní nímọ̀ nípa òfin ṣẹ̀ríà nínú yín àwọn <coughs> ni ó dájọ́ tí wọ́n sọ ẹranko tó jọ nínú àwọn ẹranko tọ wà nílé yìí pé ọkàn rò pé ah, màálù lè dípò eléyìn ràkúnmí lè dípò eléyìn rárá o àwọn tí wọ́n dúró dọ́gba tí wọ́n àwọn méjì tí wọ́n nímọ̀ nípa ṣẹ̀ríà àwọn ni wọ́n sọ pé ẹranko tó pa ọ ẹran báyìí ló ṣe déédéé rẹ̀ kọkọ wo inú àwọn sàábé ìgbà náà wá máa àmọ́ tó bá ń bẹ́ẹ̀ nínú táwọn sàábé ti ṣe àníbi láti tún máa dán ọpọlọ wa láàmú torí ẹ̀ láyé àwọn sàábé ẹja wà pèjúwe ń táwọn ṣe àwọn sàábé ẹnìkan pa ògòǹgò nínú haram wọ́n dájọ́ pé kó pa ràkúnmí wọ́n lọ́rùn kó tó ṣe déédéé ògòǹgò ràkúnmí sẹ́yìn náà rí bẹ́ẹ̀ abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ mọ ògòǹgò ọbẹ̀ ẹyẹ. síbẹ̀ ẹ̀ mọ́ra kún mi wọn ò jọra wọn bí síbẹ̀ ọrùn ògòǹgò gùn ọrùn ràkúnmí ńkọ́ sóhun ògùn wọn jọra wọn bí wọn jọra wọn ẹ̀hẹ́n méjì lélẹ́yìn fi rìn mẹ́rin ni kò ẹ bá wu ọrùn wọn wọn jọra bí wọn jọra àbí màálù fi wé gbò àbí kó jẹ́ màálù àbí kó jẹ́ àgùtà àbí kó jẹ́ ewúrẹ́ àbí kó jẹ́ ògùnfẹ̀ èwo wá lẹ fẹ́ fi ògòǹgò wé tẹ́ ẹ bá wo bọ́ọ̀rùn ṣe gùn torí sì wá báyìí ẹ rí i pé ràkúnmí lọ jọ ràkúnmí nípa ọrùn ràkúnmí ló sì tún jọ nípa gíga torí kẹ́sì ogun títí títí ká tó rárá ràkúnmí ló lélẹ́yìn bẹ́ẹ̀ náà lògòǹgò ẹsẹ̀ gùn lọ títí kó tó di pa ara rẹ̀ ràkúnmí náà lọ́jọ́ wọn pé kí ló pa <laughs> kí ni wọn ní ká san ẹ òfin ní dáràn ni wọ́n bá ti mà kọjá màálù ó kọjá bìkíáfù owó tó ń rà ó pò so nígbà tó bá ti mọ̀ pé ti ń retí ẹnu kálukọ́ sọ́ra rẹ̀ hmm. bákan náà ọpẹ sàn láyé àwọn sàábé kí lọ́jọ́ sàn màálù ni àmọ́ gbogbo ọmọ tí màálù lọ́jọ́ sàn kì í ṣe pé wọ́n nìkan wọ́n á bọ màálù ni nǹkan dàrú ẹnìkan ọ̀gbọ́dọ̀ sọ̀tọ̀rọ̀ lọ ní dáwà àdèlè wọ́n gbọ́dọ̀ jẹ́yàn méjì subhanallah a kò sófin kan àfitọ́lọ̀ torí pé ní téèyàn kan bá wò ó súnmọ́ kọ́ mọ̀ sí déédéé àmọ́ tí èèyàn méjì bá wò á ó jìnà sí ká sì fi ọwọ́ bẹ̀ èdè nù táwọn olùmọ̀ fi pa lóhùn wọ́n ní mọ̀ràn ẹni púpọ̀ ọ̀sán ó sì dáa ju tèèyàn kan lọ kódà kó ṣe pàṣẹ ṣe ní ìmọ̀rìyàn púpọ̀ nígbà tí ìmọ̀rìyàn kan tó jánà ìmọ̀ràn ẹni tó pọ̀ lọ́ọ́ ẹ̀kọ́ lò kódà kó ṣe pàṣẹ ṣe lórí já sí bá mi ọ̀rẹ́ ni púpọ̀ bọ́ dárò àmọ́ tí èèyàn kan tó bá já sí bá mi àwọn pé wọn nìkan náà lọ́ọ́ máa dá sunkún gbogbo ẹni tó bá ti ní mọ gbọ́ntàn mọ mọ̀tán èmi ni wàá mọ fọ̀rọ̀ lọ́tà ní tó bá já sẹ́kún ọ̀dẹ́kun ẹ̀sùn àmọ́ tí èèyàn púpọ̀ bá bá yàn dá márùn tó bá já sí bá kan sẹ́mi kí wọ́n bá yàn má sì mọ̀ pé bẹ́ẹ̀ ni ó jẹ́ o subhanallah so eléyìí jẹ́ báwọn. bákan náà ẹnìkan pa ìgalà láyé àwọn sàábé kí lè rò pọ́jọ́ ìgbàlà ewúrẹ́ náà àgbò kìí máa ṣe kiri orúkọ orúkọ làwọn sàábé fi dájọ́ pé orúkọ ẹ̀yin wà lè mọ̀ pé máa gà ni orúkọ sì máa kúrú ìyẹn sáhùwàlálá àmọ́ tẹ́ ẹ bá wáìnì ọpọlọlọ bòmí ẹ mọ̀ pé orúkọ bòmí ìmàgàní wọ́n là ń lé haúsá ń bẹ̀ wọ́n tó ń lẹ̀ lárúbáwá kuma ìmàgà so wọ́n ní orúkọ ni wọ́n fi dájọ́ fẹ́ni tọ́ka tọ́pa ìgalà tọ́ eléyìí tá a bá wo náà àwọn tíra fẹ́ àárín bẹ́rẹ́gẹ́dẹ́. níta fi dájọ́ ńgbà tẹ́nìkan pa kíníkan ńgbà kọ́dà tó bá pẹyẹlé tẹ́nì pẹyẹlé ntí a fi di láàrin ràkúnmí màálù àgùtàn àgbò àárín rẹ̀ ni o kì í ṣe pa pẹyẹlé adìẹ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o <laughs> torí ẹyẹlé ni wọ́n pa ọ̀ràn tí ń retí àgbò ni ọjà ìbùsùn torí pọ́lọ́ sọ na naam a sì ti mọ̀ pé naam yẹn ràkúnmí màálù àtàwọn àgùntàn ni. yahkumu bihi dhawa adlin minkum àwọn tí wọ́n dájọ́ ń tọ́ wọ́n gbọ́dọ̀ jẹ́ni méjì tó dúró dọ́gba. tọ́lá ẹ̀kọ́ ẹranko yẹn ọlẹ́ ẹranko tọ́jọ́ ntọ́jọ́ náà láti san kò ní kí láwa sí nísìn kápẹ́ kan ó fọ gíláàsì mọ́tò rẹ̀ gíláàsì mọ́tò yìí ó sì wà lọ́jà wọn ń tà kí ni wọ́n sọ pọ́ gbà gíláàsì ni kọ́ra mi nù nítorí pé irú ń tá a bàjẹ́ irú rẹ̀ náà ló lè di àwa wọ́n gbogbo ọjà. a lọ gbogbo bí wọ́n ti ń ta spare part lẹ́kọ̀ọ́ ní kíní kan náà rí kílọ̀kàn èèlò lẹ rà á ètò kànù èsì pé ti mọ́tò mi ò mọ́tò mi bá o èèlò lẹ rà á nínú òfin tẹ́ bá fẹ́ jádájọ́ gbogbo tẹ́ bá bàjẹ́ irú rẹ̀ lẹ́nìkan lọ rà wá nǹkan yẹn a ríru rẹ̀ má gbà náà láwa ẹni tí wọ́n bá nǹkan rẹ̀ jẹ́ pé èèlò lẹ rà iye báyìí san iye rẹ̀ fún àmọ́ kìí ṣe pé èlò lẹ rà alákọ̀ọ́kọ́ béèrè níta sọ ni pé lọ rà míì fún ọwa awa kò rí ló tó kan èlò ni wọ́n ń tà tọ ètò kọ́kọ́ kàn ní pé irú ẹranko yẹn láti di tí ọba wa ní ẹranko tá a lè fi wé e. ìgbà náà la pé èèlò wọn lè taru ẹranko yẹn. <coughs> ǹjẹ́ ẹni tó pa ẹranko yun òun náà jólùmọ̀ ó sì jẹ́ ẹni tó dúró dọ́gba tó náà lè jọ́ kan náà àwọn tí wọ́n jọ wò ó kẹ́nìkan kùn náà ìwọ lọ dáràn ìwọ náà ló tún dájọ́ lórí ara rẹ̀ apá kan náà olùmọ́ni rárá o nínú wọn ni Imam Malik wọn ẹni tá à ń fẹ̀sùn kan tún ṣe dájọ́ lórí ara rẹ̀ yọ sábòsí àbí òní sábòsí ní sọ gbàrẹ̀ létí ńgbàkúgbà ojú rẹ̀ yọ wọn á ní ìwọ náà ni ọ dájọ́ fún rẹ̀ gbára rẹ̀ kárí ṣé tí ọ yọ ọ lójú ni wọ́n gbà ọkàn rẹ̀ fọ́ọ́rọ̀ ara rẹ̀ lẹ́ẹ̀kan ni pé báyìí náà Imam Malik ní rárá ẹni à ń fẹ̀sùn kan ìtún dájọ́ lórí ara rẹ̀ kọ́mọ́sábòsí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn olùmọ̀ọ́yọ́kù ni bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ torí àwọn àyàn sọ yìí pé lópin ìgbà tẹ́ni tó dáràn ọba tìjọ́ kan àwọn méjèèjì mo rò pé rí bẹ́ẹ̀ ọlọ́run láwọn èèyàn méjì tí wọ́n dọ́gba àwọn ni wọ́n dájọ́ tí ó di tó ṣe yẹn ọlọ́run sì sọ yìí pé kọ́kan sọ bẹ́ẹ̀ a pé kò burú eléyìí ń ṣe àfihàn sí wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé èèyàn méjì ló jẹ́ <clears throat> ẹnìkan kú ẹjọ́ wa bá Abubakar radiyallahu anhu ó ní mo dáràn <clears throat> mo pa ẹranko báyìí báyìí kí ni sì tán rẹ Abubakar wọn sọ fún <clears throat> sàbẹ̀ kan tó wà pé sọ So kí ni kó fi ṣètànà inú wa bí ẹni tó gbọ́rọ̀ wa Abubakar ti rí oko ni torí pé ẹni tó bá ti lu ko òun sábà gbọ́n tí ì bá sáré oko àròlé anabi sallallahu alayhi wa sallam wọ́n gbẹ́jọ́ wa bá ṣe sì máa wòran báwo lọ̀rọ̀ parí sí ọwọ́ ń sọ fún Abubakar ọ̀kájú wọn ni wọ́n náà tí wọ́n ń gbé ẹnìkan léèrè pé bóun ní ká ah subhanallah ẹ gbọ́ àní ti luko ọ̀làjú tí wọ́n kì í sábà jọ tàwọn Abubakar ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ là á wí kò sì ṣùgbọ́n tẹ́mi wò ni pé ọlọ́run ní èèyàn méjì ni kan. ó ní ọdọ àìsàdà eléyìí túmọ̀ sí pé àwọn aṣíwájú wa wọ́n máa ń ṣe sùúrù ilé ìtí ọba kálukú mu kì í ṣe bí wọ́n ṣe ń ṣe ara alé ni wọ́n máa ṣe sároko nítorí pé àwọn ọ̀wà kan wà tẹ́kítà bá wù sára alé ìbáwí ni tó náà sì máa ń báwí gba òṣèwà ṣe báwọn nígbà tí èsì pọ̀ ọgọ̀ ṣùgbọ́n oko à láti máa sọ fún pọ́gbọ́n ni ìwà gbọ́n láti máa pè lọ́gbọ́n pé ah masha allah la quwwata illa so ní òní jẹ́ ọ́sá ní òsì ní jẹ́ ọmọ pè á lè abú torí ẹ̀ ó tún á ṣẹlẹ̀ láyé Umar radiyallahu anhu ẹnìkan náà wàá bá ó ni ó di. Umar wa ń sọ fún sàbí kan legbe rẹ ń bi léèrè sàbí yẹn a sọ pé nítorí rí òun náà ní kọ́ lọ pàgbò Umar náà ní nítorí náà rí nu pé kọ́ lọ pàgbò ẹnìkan tó wá sin ẹni tó wá ṣèbéèrè ń wá òun wá jẹ́ olójú mi dá òun wá sọ fún ọ ní Umar kò rẹ̀ kọ́ máa jẹ́ Umar jẹ́ fún tọ́sẹ̀ bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ lómi náà ṣe é ṣe nu fún àtẹnìkan á béèrè kí ni ìdájọ́ ọlọ́ọ̀ nípa nǹkan báyìí sọ́tọ̀ àbí ọ̀tọ̀ a ní à ọ̀tọ̀ àmọ́ tó ní kọ̀tọ̀ ẹni tó wá sìn wá ẹni tó pé ìmọ̀ rẹ̀ ò tí ì kún síbí fa yọ máa sọ pé ọjọ́ mi gbọ́ táwọn bàbá náà mà ti torí sí mi kọ̀tọ́ ni o mẹ́jọ kó wọ́n o. la hawla wala quwwata báyìí ẹni tó sìn wá oníyà mọ́dà umar lóhùn ràkúnmí ni ọ̀yà apájẹ́jẹ́ rẹ o ẹ sì mọ̀ pé etí ọba nílé etí ọba lóko èèyàn tó pọ̀ láyìíká rẹ̀ ni ìròyìn lọ bá umar ipe ntọ́ oníkárakùnrin yóò ṣe kọ́ ló ṣe agbolẹ́ni kọ́ pa ràkúnmí lọ́ pa kí ló àpèlè ìrìnnú sẹ̀ríà àṣejù àṣejù nìyẹn Umar gbọ ẹni tí ọwọ́ aṣojú mi dáhùn òní wọn fún wa ó ní lójijì ni Umar yọ sáwọn àwọn ò lérò pé ń bọ ọwọ́ ayọ ti kóńdó lọwọ ti kóńdó lọwọ. nínú tí ó na kóńdó ń ó sì ṣe déédéé orí ẹni tí ní ọ lọ pa àgbò tó pa nù kí ló pa. so ẹ mọ̀ pé Umar àwọn ègbè fúyẹ́ so báyìí ni wọ́n sọ fún ọmọ tó sì lọ́nà pé ọ̀dọ́ ni ọ́ àmọ́ fúlẹ́ńgé fúlẹ́ńgé ọ̀dọ́ ọ̀pọ̀ jù méje kúrò ìyá tiẹ̀ tí wọ́n ṣe fún ni ìbáwí ọ̀rọ̀ sẹ́mi pé nítorí ẹ̀kọ́ jẹgba náà lọ jẹgba lọ́ọ́ pa àgùtàn lọ́ọ́ pa gbò ó sì wá di à ń para kúmi ẹ̀wà dúró fò tó ṣe ń bẹ̀rù ọmọ owó ná ìyàlọ́ yọ abánidámọ̀ràn tí bá ní dáràn so ìwọ ń tiẹ̀ wọ́n ní kó pa àgbò àgbò wá sí di ràkúnmí fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ ń bẹ lára ẹ̀ ìsì kó bọ́dọ̀ ni sọ̀rọ̀ ẹ̀ náà sì fún létí nù eléyìí túmọ̀ sí pé oníṣẹ́ láì máa ṣẹlẹ̀ láwùjọ náà títí jíjọ́ gbẹ̀ndà gbogbo àwọn tí ń ṣẹ̀ṣẹ̀ ń dìde nínú gbogbo nǹkan tọ́jẹ́kọ̀ ẹ rí i pé ìṣe fìlẹ́ńgẹ́ fìlẹ́ńgẹ́ máa pọ̀ ọmọ tẹ̀ ń kọ́ school ọmọ tẹ̀ ń kọ́ ń lè o torí pé ńgbà tó wọ school kọ́ mọ́ nǹkankan kò sì lérò pò ń lè má ìgbà tó wọlé kí o kò ní mà kò sì lérò pò ń lè má nígbà tí ìmọ̀ díẹ̀ bá wá hàn sí i bí ihò tó yẹ máa gbà wọlé lára ẹnu àgádágodo tí wọ́n fi sílẹ̀kùn lára ọwọ́ díẹ̀ tó bá rọ àtẹ̀síhun ṣètánì ọmọ awé láwàní kò sẹ́ni tí ò tí ì ṣe rí inú ìgbésí ayé yóò máa wí láàánú pé kí ni gbogbo àwọn olùkọ́ wa gan àṣẹ tí wọ́n mọ̀ gan ò ẹ̀kún síbí àṣẹ àwa gan ti dẹgbẹ́ wọn yóò máa wòra rẹ̀ yóò máa ṣèṣe kò sírò òun kò sẹ́ni tí ó sọ̀rọ̀ tí ó tún jọ lójúmọ́ bólùkọ́ bá ń sọ̀rọ̀ kó tó parí rẹ̀ yóò ti wá parí ẹ̀ kékeré ní tó wà nùwé báyìí báyìí lọ́sọ̀ọ́. bẹ́ẹ̀ sì máa ń pé mọ́gbọ́n bá gorí àràbà tó bá gorí òru kò lè yàrá lẹ́nu kó lè jábọ́ pọ̀ lẹ́yìn kò lè àgọ̀. tó yóò wá jẹ́ pé kò ní wá tí ìrìn jìnnà tó fi wá mọ́ ara rẹ̀. wa kullu man yadda'i fil ilmi ma'rifatan 'arafta shay'an ànkà àṣìyàwó ẹni tí ń japa tí ń ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé pọ́ǹtì mà ọ́ǹtì ẹ sọ pé kẹyìn ọ̀kan lọ́ọ́ mọ̀ ẹgbẹ̀rún nǹkan lọ́ọ́ ẹgbẹ̀rún nǹkan sọ fún yín imam abu hanifa rahmatulahi alayhi wọ́n àti ọmọ abu yusuf tó ń wọ pé kí imam. ìmọ̀ wo lòun ti kọ́ lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ àtún àwítúnwí náà tún ní àgbọ̀ tuntun má. àrùn náà máa lọ kọ́yàn lẹ́kọ̀ọ́ jàre àbúrò ànífà wa rí kó ti jókòó náà ń ṣe màálìm àbúrò ànífà wa ara yàn sí ẹ lọ bí léèrè nǹkan báyìí. bàbá ni bẹ́ẹ̀ ni ẹ sọ pé bẹ́ẹ̀ kọ́ tó bá sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ̀yẹn pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bá dàrú wọ́n bí léèrè oníbẹ̀ẹ́ ni ó ń béèrè níbẹ̀ẹ́ kọ́ ó ní ajẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ó ń béèrè ní bẹ́ẹ̀ ni. tọ́ oní àti wàá mọ̀ pé ejò lọ́wọ́ nú ìyẹn kan ò lè láyà láyà kọ́ mọ́ abirú òun léèrè kó ọmọ pé bẹ́ẹ̀ ni kó pé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ kó pé bẹ́ẹ̀ ni bọ́yọ̀ ga àwọn ló mí sí la wọn lọ bá ìmáàmù tẹ̀wọ̀n pé táwọn fẹ́ náà tún padà sórí sùn ẹ ẹ dákun ẹnìkan lọ́wọ́ á ṣèbéèrè. ó ní báyìí báyìí ni kò pé bẹ́ẹ̀ kọ́ ní ajé pé bẹ́ẹ̀ ni wọ́n ní bó ló ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ah, èmi náà dá nǹkan yàn lẹ́kọ̀ọ́ lẹ̀ ni ọ̀dà ọ̀ọ́ wọn náà rẹ rẹ ti rẹran sáwọn hmm? fún ọ aṣíwájú ṣe rí nu yẹn ni pé bá a bá yọ̀ǹda fún ọ tó o bá ṣe ó rí sí àmọ́ bẹ́ẹ̀ náà ni ẹ wo gbogbo àwọn tó kẹ́kọ̀ọ́ láyé ìgbà táwọn olùkọ́ wọn yọ̀ǹda fún wọn ni wọ́n rí ṣe tólùkọ́ ọ̀bá yọ̀ǹda fún ọ kò súnmọ́ pé kò rí ṣe tólùkọ́ ọ̀bá yọ̀ǹda fún ọ kò súnmọ́ pé kò rí ṣe ìtumọ̀ máa lọ ìwé ẹ̀rí àwọn àfáàwọ̀ aláyéjọ́ nù máa lọ lálùbáríkà èèyàn wọ́n ti yọ̀ǹda fún ọ àmọ́ ọ̀sà àbí kòkòrò ẹ̀ kò lè rí ṣe nítorí pé tí máa ń lu bàbàbà lórí pé kò dùn ìtumọ̀ máa lọ́ọ́ la àlùbáríkà ni pé tó bá dàrú mọ́ ọ lọ́wọ́ tó bá tó bá tún padà sọ́dọ̀ àfà ó tún gbá láyé àmọ́ ńlọ́lọ́ kò kò lè tún padà mọ́kọ ọ̀rá láyé bẹ́ẹ̀ náà ni sàtífíkẹ́tì tán fún yàn skul wípé akọ́ ó sì dá lójú pa ọmọ máa lọ ìdínú tó sì jẹ́ pé gbogbo orú àwọn fúlẹ́ńgé fúlẹ́ńgé ohun tó bá wà àwọn tó bá jẹ́ olùkọ́ nìkan gbọ́n ju akẹ́kọ̀ọ́ lọ ẹ má sọ dìjà ẹ̀yin ẹ ṣe ìdánwò fún ọmọ yẹn èyí tí ń wora rẹ̀ pé kò sí ní tó wọ́n jẹun ntọrọ jù náà ní ká ẹbí tọ́jẹ́ pé àti sọ́ọ̀bù rẹ̀ kò lè rọrùn fún un kàkí lọ́kàn lẹ́yìn rẹ̀ yọ rọ ni àsìbígbà tá a sọ fùtùfùtù sómi ọgá ẹkọ mi kí ló tún kù kò nídìí kọpẹ lórí ìkúnlẹ̀ mọ́ tó eléyìí ń bẹ nínú ojú ọ̀nà táwọn olùmọ̀ọ́ gbà láti kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹran tí ẹ wàá pa yìí nígbà tí wọ́n bá ti dá ìtọ́ pa lórí ọ̀ràn tó dá بالغ الكعبة tọ́ba ní ràkúnmí lọ́ọ́ pa ó mú dé mẹ́kà kó tó pa ẹ wò wàhálà ọ̀pá lẹ́yìn ìgbà tó fi mí kọ́ọ̀tù lẹ̀ ní Madina ńlọ ti pa ìgalà wọ́n á sọ fún ọ ipò ọ̀pá gbò àbọ̀ pa orúkọ ó mú orúkọ dé mẹ́kà kó tó pa ẹ sì mọ̀ pé orúkọ lágídí èèyàn máa fà lọ́kọ́ta púpọ̀ ńlọ́mọ èyí sì sáyé tí mọ́tò wà ẹ bò lẹ́sẹ̀ èèyàn ò rù ní tó dánù ló sùsù ká fún ọlọ́run ni kò síbi tó ti pa àfin mọ́kà yes eléyìí ló ṣe déédéé pọ́ dáràn lèèyàn ó de mọ́kà kó tó pa nítorí pé ó ṣe àìdáa. sí ọ̀wọ̀ àti ọlá tọ́lọ̀ ń bò fún kaaba àti haram torí ẹran yín ibi tó ti pa náà ní maka tó o bá pa àwọn aláìní tí ń bẹ maka lọ́lẹ́tọ̀ sí kókó ọjẹ́ kí sáláìní ibòmí. tó ìdínú ooru dé o ló ti pa ibẹ̀ ló ti pín ẹran rẹ̀ fún àwọn aláìní tó haram láàrin tó bá ṣe é ṣe pé kéèyàn gbé ihram láti èkó bí ti sọ fún yín pé lọ tààrà ẹ̀ ní lọ Mẹ́dínà bí o sì fẹ́ dáràn pípẹ́ tayo mikot kó tó di pé o gbé ihram ọwọ́ àti béèrè wọ́n léèyàn lè gbé ihram ṣáájú kéèyàn tó dé mikot àmọ́ tí ọba jìnnà jù Nàìjíríà jìnnà jù òní àyè wákàtí mẹ́rin àwọn jìnnà jù tí àwọn apá ẹranko kan lẹ́yìn ìgbà tó ti gbé iran ní pápá bàálù náà ló ti pa ẹranko kan ọbọ sínú gbótọ́ wà nù airport pé àkẹ́ni níwọ̀n àmọ́ wàgbọ̀n ríran gbé iran bàbá máa pa láti nàìjà ìní ó ti gbórúkọ dé maka ẹ̀gbọ́n ní bá gbé bàálù wọn bá gbé torí wọn èé fi wọn èé gbé ẹranko mọ ní kí ọmọ ayagbe ẹ bẹ tọ gbóni oṣù wa sí tí ọba rí gbé láti nàìjíríà tó bá ti sọ̀kalẹ̀ ta ìsọ̀kalẹ̀ yọ lọ rà láti jídà wọn ti asanso maka ṣé tẹ̀yìn bá wọ mọ́tò èrò ẹnìkan á gbé orúkọ mọ́tò pé èyí ti jẹ́ <laughs> so ọ̀ràn tó dá iná ní أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما wọ́n ní tí ẹranko yẹn tá a bá wá rú rẹ̀ tá a rí ẹranko tó pa àárí tá a lè fi wé kọjọ́ ràkúnmí kọjọ́ màálù kọjọ́ àgùtàn. tọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ òun oní òfò oúnjẹ san tiẹ̀ oní òfì oúnjẹ ní òfì san tí ó sì fi san tiẹ̀ yí báyìí o náà ní pé a sì rò pé ẹranko tó pa yìí ńgbà tá àti eré ìtọ́jọ́ láìpẹ́ tí wọ́n bá fẹ́ tà yóò tó èlò ẹran tó pa yìí tí wọ́n bá fẹ́ tà yóò A wá fi wé owó yùn èwo ló lè rà nínú ràkúnmí àbí màálù àbí iye owó yun á wá fi ra oúnjẹ káyipé owó yùn ọjà sí twenty thousand naira a si owó yun a fi ra oúnjẹ oúnjẹ náà á si ṣe sàrà bí ẹranko tó pa àríru rẹ̀ kọjọ ràkúnmí kọjọ màálù kọjọ àgùtàn ṣùgbọ́n àwọn ẹni tó nímọ̀ <coughs> nípa iye tí wọ́n lè ta àwọn ẹranko gbẹ́ wọ́n ní kò lè ju twenty thousand lọ náírà twenty thousand yẹn yóò wá sí ra oúnjẹ oúnjẹ yẹn lápin fáwọn aláìní ìmáàmù Shafi'i ó ní múdù kọ̀ọ̀kan ìlànà fún aláìní kan tá a bá ra oúnjẹ twenty thousand kápákò rẹ̀ sí mẹ́ta lára aláìní kọ̀ọ̀kan máa gba múdù kọ̀ọ̀kan múdù kan ilẹ̀kùn ọwọ́ méjèèjì ọwọ́ tí ò tóbi jù tí ò kéré jù tá a tẹ́ pẹrẹsẹ tá a sì fún pọ̀ eléyìí ni múdù anabi wa Muhammad sallallahu alaihi wa sallam irú rẹ̀ ilẹ̀ aláìní kọ̀ọ̀kan máa gbà lọ́dọ̀ ìmáàmù Shafi'i bẹ́ẹ̀ náà ni ìmáàmù Malik sọ òun náà tí ìmáàmù Ibn Jarir at-Tabari wí pé múdù kọ̀ọ̀kan láfún un ṣùgbọ́n imaamu abu hanifa àtàwọn ọmọ kí o rẹ̀ wọ́n sọ pé múdù méjì méjì ni múdù méjì méjì láfẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan imaamu ahmed òun sọ pé tó bá jẹ́ pé alukama ni ìyẹn wait yóò jẹ́ pé múdù kọ̀ọ̀kan ni wọ́n gbà amóúnjẹ míì múdù méjì ni wọ́n jẹ torí wọ́n gbà pé alukama wọ́n ju gbogbo oúnjẹ yòókù lọ eléyìí ìgbà tá a bá rí ẹranko tá a lè fi wé tọjọ orí ètèèyàn pa ìgbà náà la sọ fún yín pé káwọn ẹni tó lóye kí wọ́n sọ fún wa tá a bá fẹ́ taru ẹran tó pa yẹn yóò tó èlò wọ́n wá fi ránjẹ tá a máa fi ránjẹ oúnjẹ yẹn láwọn apin fáwọn aláìní láàrin múdù kan tàbí múdù méjì gẹ́gẹ́ bí ìyapa ẹnu eléyìí tó wà láàrin àwọn olùmọ̀. àwọn àádọ́lọ́ rẹ̀ lè àbí ntọ́dọ́gba pẹ̀lú rẹ̀ láwẹ̀ ntọ́dọ́gba pẹ̀lú rẹ̀ láwẹ̀ ńgbà tó ṣe pé ẹni tó pẹran yìí ààrẹ ẹranko tọ́jọ́ ààrẹ ẹranko tọ́jọ́ wọ́n owó tó lè jẹ́ kò tún rówó kó dàlẹ̀ ẹlẹ́sẹ̀ sì ní lọ láì jìyà àwọn aṣọ kan ó lé àádọ́ta múdù kọ̀ọ̀kan àwọn ẹjọ́ kan pẹ̀pẹ́ ọgbà fọlọ́ ọba wa wọ́n ní kíákíá náà lọ wọ́wọ́. àwọn àdòlò rẹ̀ kàn sí àmà ẹni sọ pé múdù méjì méjì lásán láì ní kọ̀ọ̀kan ayé pé múdù méjì àwọn ẹjọ́ kan fẹ́ràn pé yóò gbé díẹ̀ mọ́rọ̀ àwọn mọ́mú Malik sani múdù kọ̀ọ̀kan aláìní kan múdù kan àwọ̀ ẹjọ́ kan. tọ́ sẹ́mi pé ó lówó kò lówó kò síbi tó fẹ́ gbàsà àríru ẹranko àríru rẹ̀ kò síbi tó fẹ́ gbàsà tọ́ ọlọ́run la ṣe bẹ́ẹ̀ lè ọ̀dọ́ kọ́ ọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mí rẹ̀ kó lè bá jí ẹsẹ̀ rẹ̀ ọtí òfin yẹn mọ́lẹ̀ lè yàtọ̀ ọkọ̀ wà bẹ́ẹ̀ lẹ́ ẹ̀mẹ́rẹ́ kó lè jìyà ẹ̀ṣẹ̀ tó dá tọ́lọ́wọ́n bá ṣe ṣe bẹ́ẹ̀ sẹ́nu kíkọ̀ sọ́nà àbáyọ ma tó bá pẹ́ ẹranko yẹn àríwú rẹ̀ kò síbi tó fẹ́ gbà sà ẹranko yẹn àríwú rẹ̀ iye rẹ̀ ńkọ́ kò síbi tó fẹ́ gbà sà olówó kò síbi tó fẹ́ gbà sà nítorí pé ọgbà àwẹ̀ yọ ti ọlọ́run ọlọ́ni kó lè bá jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ عفى الله عما سلف èyí ti pa tẹ́lẹ̀ ṣáájú ká tó ṣòfin yìí èyí ti pa kí islam ó tó dé nínú àwọn ẹranko nígbà tẹ́ gbé ara mi torí wọ́n ń ṣe hajj wọ́n ń ṣe umra islam ó tó dé ṣùgbọ́n hajj yẹn kìí ṣe hajj umra yẹn kìí ṣe umra ṣùgbọ́n àwọn náà mọ̀ ikú kọ̀ tọ́ káwọn ṣe bẹ́ẹ̀ ti gbé islam wọ́n sì pé kọ̀tọ́ káwọn ṣe bẹ́ẹ̀ táwọn bá wà nínú bo nínú haram ọlọ́run lè ti ṣe ṣáájú kí islam ó tó dé èyí ti ṣe ṣáájú kí ẹ tó mú òfin yìí ọlọ́run ṣàmójú kúrò ń parẹ́ bẹ́ẹ̀ ni àánú ọlọ́run ọba wa pọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá dá ṣáájú kófin tó sọ̀kalẹ̀ ọlọ́run ọba ò ní fi gbìyàn léèrè òfin ti sọ̀kalẹ̀ ṣáájú kí wò ó tó mọ̀ pé kọ̀ da ọlọ́run ọba ò tún ní fi bí ọ́ a. Ah ẹ dákun ìkẹ́ wo ló tó eléyìí àánú wo ló tó eléyìí èèyàn ò lè lọ́lá kọ́lá èèyàn pọ̀ kọ́ mọ̀mọ́ fìgbà kan ṣìkà bọ́lọ̀ ń ṣe dọ́mi èèyàn nu bí ibi tó ń ṣèjọba lé lórí bó bá ṣe ṣẹ̀ sí bárìsìkì bá ṣe pọ̀ ńbẹ̀ tó bẹ́ẹ̀ ló lórí ibẹ̀ ọmọ fìgbà kan ṣìkà ìkà tó tóbi tó ṣẹ̀ bíjọba rẹ̀ ṣe tóbi tó ṣẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìkà àtiwà burúkú tó lórí Amẹ́ríkà lè hù olórí Germany ò lè wú bẹ́ẹ̀ ètò olórí Germany lè wù olórí Nàìjíríà ò lè wú bẹ́ẹ̀ ètò Goodluck lè wù Amechi ò lè wù torí rẹ̀ ní Goodluck ṣe ń na Amechi ní ìsìn torí bí kálukú bá ṣe rí péjọba òun fẹ́ bẹ́ẹ̀ ni ká máa pọ̀ èyí tí gómìnà lè hù tí àmọ́ local government ò lè dán o èyí tí àmọ́ local government lè dán o kánsílọ̀ kan ò lè ṣe o yọ̀tẹ̀ o èyí tó bá lè ṣe baálé ò lè ṣe ẹ wá wo bọ́lá ọlọ́run bá wá ti ṣe pọ̀ tó ọlá tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin ọlá tí ò ní pẹ̀kun tọ́lọ́run bá bá wá jẹ́ ká wàláhì kò síbi tẹ́nìkan wá lè jàjàbọ̀ torí àti dáràn débi pọ́ yẹ kí gbogbo ó jìyà ṣùgbọ́n àánú ọlọ́run ni gbogbo wa ràn kàn ọlọ́run bá wá máa fi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú àwọn ìyẹ̀sẹ̀ wa jẹ wá irú rẹ̀ ní ti ẹni tó lọ pẹ ẹranko tó lọ ní kọ́ mọ́ pa yìí ọlọ́run la ṣe bẹ́ẹ̀ kó lè bá jẹ ìyẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó dá. ọlọ́run bá ní wọ́n mẹ́nà áádà lẹ́yìn tá a ti wá sòfin tẹ́ ẹ ti mọ̀fin alẹ́ ìtẹ́ ṣe ṣáájú kófin tó sọ̀kalẹ̀ ànífíà rẹ̀ jẹ́ yín o lẹ́yìn tá a ti wá sòfin ìwọ́n tún wá padà lọ lu òfin ọlọ́run fẹ̀yẹ̀ ń tẹ́kìmù lọ́ọ̀hún ti yà ẹ̀ṣẹ̀ jẹ́ àti màpé nǹkan ọ̀dà ìyẹn àmọ́ ọmọ lọ tẹ̀ mọ́lẹ̀ ọlọ́run fìyà jẹ nínú sì jẹ́ pé ìyà tí ó jẹ́ olùmọ̀ yóò burú di ètí ọjà ẹni tí ó mọ̀ lọ. ìdínú nínú àwọn èèyàn mẹ́ta tí ọ̀kọ́ wọ nájọ́ gbẹ̀ndà àlùkìyàmà olùmọ̀ ń nù wọn. olùmọ̀ science Islam wọ́n jọ kan nínú wọn kí ni ó kó ọlọ́wọ́n máa sọ fún wọn pé ń tẹ́ ẹ mà tẹ́ ń pa àwọn èèyàn lọ sídìí rẹ̀ pọ̀ da ẹ̀yin ẹsẹ̀ èyí tẹ́ ń sọ fún àwọn èèyàn pé pọ̀ da kún jìnnà sí lẹ́ẹ̀ máa rọ́ọ̀lù à kọ́lọ́wọ́n bá kó jẹ́ ká là ó sì jẹ́ pé ìyà tí ń bẹ fẹ́ni tó ń mà ó burú ju èyí tí ń bẹ fẹ́ni tó ń mà lọ. Qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun wọn lè dọ́gba ẹni tó mà àtẹ̀ntì ọ̀mà yorùbá mọ wọn á pòwe òwe wọn dá o àwọn afá yorùbá o ẹni tó mọ ọlọ́run náà ní sẹ́lọ̀ ẹ́n à ọ̀rọ̀ ẹni tí òun mọ bọ́lọ̀ ṣe tó ni ọ̀rọ̀ ẹni tí òun mọ bí àti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ṣe burú tó ni àníkọ́ lọ́wọ́ dákun sànù wa kọ́ mọ́ sí wa bí wa torí ẹ̀ ọlọ́run ní ẹni tó ti mà pé nǹkan yóò da a gbọ́dọ̀ sọ́dẹ́ ó ti gbọ́ pọ́lọ́wọ́ bọ̀ tó wá padà tí wọ́n lọ sí ọlọ́run lòun fìyà jẹ fayantaqimu Allahu min al-intiqam òun náà ni ká máa mà fìyà ń tèèyàn sí ká fi jẹ kó jẹ́ pé kò rọ́nà bọ̀ wallahu azizun dhantiqam ọlọ́run ọba tó ga tí nǹkan tó ní agbára tí nǹkan kan tó òun lọ́ba tí ìsì ìsì agbára fìyà jẹni tọ́ba sẹ̀ torí jẹ lẹ́yìn kò sí ẹni náà tó lè jàjà bọ́ lọ́wọ́ ìyá ọlọ́run tọ́lọ́n bá fẹ́ fìyà jẹ yẹn torí ẹ̀ bí yẹn bá mọ bẹ́ẹ̀ ẹ̀rọ ọba yẹn o ẹ̀rọ ọba yẹn èèyàn sì ní fẹ́ sẹ́ lọ́hùn nítorí pé ọlọ́run ọba yìí òun lọ́ba tó ṣe pé bá a bá sẹ̀ kò síbi tá a lè sá tá a lè sá gbàtà àti lè bọ́ ọmọ lọ́wọ́ èèyàn bẹ̀rù rẹ̀ èèyàn jìnnà sí tọkọ fún wa torí pé ìyá rẹ̀ ìyá tó ní lọ́dọ̀ kìí ṣe ìyá tó yẹ pé táwọn kan bá ń jẹ lọ́wọ́ ó ní káwọn kan dúró ẹnìkan nìsín ní ẹ̀wọ̀n kirikiri àbálàgbọn kọlọm mẹjẹ àmà àwọn kankan wà tí wọ́n máa fi fìyà jẹ àwọn èèyàn bóyá ńgbà tó ń mú èèyàn débẹ̀ wọ́n fẹ́ kó jẹ́wọ́ kó jẹ́wọ́ àwọn ẹ̀rọ kan wà tó yẹ pé omi wọn ó kí bọ́ǹdì <coughs> níbi tí gbẹ̀ ń gbà jáde omi wọn kì í bọ́ lábíyá tó wọn mọ wọn bá ti wá yín ẹ̀rọ sókè pé so ṣé àbò ṣe ó lè pòun ṣe wọn yín sókè sí i so ṣé ń ṣe wọn tún yín sókè sí i kí ni ò tí ì mú tó tó ṣe ẹ ẹ àní tó ṣe pé ọ̀dà mo ṣe àwọn ọ̀daràn wa tó mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀rọ méje la sì ni ẹ̀rọ káwọn kan dúró dá kan ni àbí ẹ̀kọ́ ni ìyàtọ̀ lọ́hùn rí bẹ́ẹ̀ báwọn kan jìyà kan lọ́wọ́ à ń lo ẹ̀rọ yẹn lọ́ ẹ̀yẹn ṣe sùúrù à ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run kárí ilé ni kò sínú pé ẹ àwọn kan ọwọ́ ní ṣe bá lò tán kí ni wọ́n ń lò à ọlọ́run wa torí ẹ ká bẹ̀rù ọlọ́run ká gbìyànjú láti jìnnà sí ní kò sì ní í sí ẹnìkan tí ó kù tí wàá jẹ kíkọ lọ́nà kan títí ń sẹ́lọ̀ kò sí tí wọn bá jẹ àmàlẹ́kà torí ẹ kí ọ̀ràn tá a lọ jẹ ẹjọ́ lórí rẹ̀ wájú ọlọ́run lè bá a dínkù ẹjọ́ abẹ́rù ọlọ ẹjọ́ a máa rẹ́sẹ̀ sá ká máa ra ìdá jìnnà sí kó fi jẹ́ pípa tí kò bá mú wa lọ ètí ọ̀sẹ̀ kò ní pọ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù ó sì wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tí wọ́n máa ń tó sí lẹ́tọ̀lẹ́tọ̀ tí ó sì máa wò wọ́n fẹ́ pé ni wọ́n máa fẹ́ ti wọn kó sì wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa ń tó sí léwọ̀léwọ̀ tí ó sì máa jìnnà sí tí wọ́n máa rí sá ọlọ́run bá kó forí jùn aká tó kú kó forí jùn aláìní kú wa kó sì wá lọ́mọ àlùjánnà jọ́ gbẹ̀ndà al-qiyam subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت الآن بير الكرسي عليكم السلام نعم أمالي نعم لا أجل صوت أجل صوت بنت Evet. ẹ kò sí ìtẹ̀sí tí ọ̀dọ́ gbanu méjèèjì ṣùgbọ́n tẹ bá fún ọ múdùkọ̀ kan ti dà. múdùkọ̀ tó ń sọ yẹn tó ń jẹ́ tó ń ò tí ni o kì í sọ oúnjẹ tó ń ti sè o fẹsùn mọ̀ kí múdù kan jẹ tí wọn ò tí ì sè tí wọn bá sè tán ó lè tó múdù mẹ́rin. Alaikum salam. wọ́n ní sìgá kan wà tó ṣe pé òórùn rẹ̀ kì í kó bẹ́ni tó bá lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń mu kò dájú gbogbo òórùn sìgá kò dáa kódà wọ́n ní ìpalára tí máa ń ṣe fẹ́ni tí kò mú tí ọgbọ́ èéfín rẹ̀ ó burú ju èyí tí máa ń ṣe fẹ́ni tí ń fà lọ sìgá ìtọ́dọ́gbadù náà ra àwọn olùmọ̀ ó ní pé haramu sìgá mímu haramu apá kan náà àwọn olùmọ̀ àwọn sọ pé makruh pa kórìíra rẹ ètò ni pé haram ni nítorí pé ìmọ̀ kónira báyàn nínú àlàáfíà èèyàn ìmọ̀ kónira báyàn nínú owó èèyàn ọmọ kónira báyàn nínú ọpọlọ torí èèyàn mu sìgá débi pé kò ní lè ronú mọ́ láì tí ì sìgá so wàá ta gbogbo ẹ̀ fáwọn mọ̀lẹ́bí àtìyàwó àtọmọ torí ẹ̀ àwọn olùmọ̀ sọ pé haram ni torí pé kò sí nínú tó dùn tó mọ́ tànàbí wa ṣe lẹ́tọ̀ fún wa tẹ́lẹ̀ àbí pé só dùn gbogbo èèyàn sọ pé kò dùn tẹ́lẹ̀ sọ pé sọ́mọ́ gbogbo èèyàn sọ pé dọ̀tí so nítorí sì rán nàbì láti wá ṣe lẹ́tọ̀ fún wa ó ní at-tayyibat nítorí sì rán kọ́ wá ṣe léwọ̀ fún wa ó náà ní al-khaba'ith àwọn tó dọ̀tí tó jẹ́ gbìn kò sí tàbí ṣùgbọ́n pé tábà sìgá dọ̀tí ẹ̀rẹ́ nu ẹni tí ń mu sìgá tó bá gúnfẹ̀ ẹ̀ ṣe bí bọ́yá ilé ilẹ̀ tí àwọn ilẹ̀ ti wà ń bẹ̀ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni lóòrùn burúkú tí ó jáde lẹ́nu ọ̀daràn tọ́lọ́mọ àfi sàdánwò fún ọ pọ́kàn ni wọ́n dó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nù sọ́lẹ̀ ìmáàmù asọ̀gọ́ ìrẹ̀lmọ́gbó obìnrin àríyìn mọ́lọ́gbọ́ọ́lẹ́ tó náà wá yanu pé kíni kíni ibẹ̀ ló ti mọ̀ pé ah, ìyàwó rẹ̀ ń fara da púpọ̀ irú rẹ̀ náà sì máa gbẹnu bọ̀ wá ah, i love you ẹnu tí ń rùn abẹ́ rí nǹkan bẹ̀ wọ́n ọjà bó ṣe jẹ́ tó a fi ń tó wa létí pé inshallah tafsir wa tún ti jọ monday so ọlá àtọ̀tún la kò sí ó ti jọ monday inshallah naam torí ẹ̀ sìgá kan wá wà táwọn yẹn máa mu ní Yemen sìgá yẹn wọ́n pè ní alqot qaf alif ta wọ́n máa mu wọ́n máa rì bọ́ọ̀nù ni wọ́n gbé sẹ́nu láì yóò dàbí ìgbà tí yẹn sùkú ètè wọ́n máa fà á mu yóò máa yòrò sí wọn lẹ́nu bí wọ́n ṣe gbé sẹ́nu bí ṣe ń bọ́ sẹ́nu orí ọmọ wa lu aago ẹ̀rẹ̀ ní tí mo tójú rẹ̀ bẹ̀rẹ̀ sí pọ́n tó bẹ̀rẹ̀ sí pọ́n tó sí pọ́n wọ́n ń pè ní alcohol so ògidì ewé sìgá gangan ni wọ́n mú irú ẹ̀ náà wà ní Sudan ọmọ báyọ̀ sọ̀rọ̀ yóò pin tó ń sọ kò tí ì yí òun ò ń bọ̀ yọ yọ kíní ẹnu ọ̀rà tí wọ́n ti yọ tó kó sọ́nù pé ayi òun wá ń gbọ́rọ̀ rẹ níṣẹ́ ayi òun wá ń gbọ́rọ̀ rẹ báyìí so kíní yẹn nicotine ó wà ń bẹ̀ débi pé tó bá ti wọnú ọpọlọ ọpọlọ ilé ṣiṣẹ́ mọ́ láì jẹ́ pé wọ́n chájì ẹ̀. so bẹ́ẹ̀ náà ní láwùjọ tiwa náà yìí àwọn tí ń fi àṣà táwọn ké sìgá náà ni ògidì ẹ̀ wọ́n máa kó sí mú ọ̀daràn àtàbùrúkú tó bá kó sí mú orí olùwàgó gbogbo ẹ́ńjìnì ara yóò mí ọwọ́ àṣẹ sáà wọ́n ní àwọn tí ń fi àṣà yẹn wọ́n pa àwọn dírẹ́fà wọ́n ti máa wa mọ́tò pé káwọn má sùn ẹ̀rí mú kú mú mbẹ́ wọ́n ní tí wọ́n bá kú tí wọ́n bá gbókù ẹni tí ń fi àṣà tí wọ́n bá gbé e lẹ̀ la hawla wala quwwata illa billah yọmọ wa láàgùn bí ẹni tí wọ́n sọ sínú odò àṣà àwọn yọmọ wa pọ̀ ògùn jáde lára rẹ̀ ẹ mú kú mú ó dùn ní pé òun ní òun ní rójú wóra rẹ̀ ń gbà wọn pé kó owó tó fira rẹ̀ sí ìjẹkújẹ nìjàmá gbogbo ní tí ọba da ẹ mẹjọ fi ọwọ́ ara wa rà á dípò pa àmọ́ ajẹ náà bẹ́ẹ̀ náà lóbì obì tẹ ẹ rí yẹn ònga aburú mẹ́mẹ́ o tó náà bá pọ̀ lára iṣẹ́ asálò náà máa ṣe iṣẹ́ sìgá ló náà máa ṣe nicotine wà ń bẹ àwọn èèyàn wà náà ní ìṣèjọ pé tí wọn bá ti jobi wọn ọmọ inú rò wọn ti jẹ títí gbogbo ọpọlọ wọn ti lóbi tó gbogbo nǹkan tásìjú bá ti wọbẹ wàhálà bíi tíì náà ni àwọn lipton táwọn èèyàn mú yìí tó bá pọ̀ kò ní mọ inú rò mà láì tíì mú tó gbogbo ọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyẹn ẹ rí i pé nípa rí tíì ẹ máa ra àwọn kìíní kan nísàlẹ̀ rẹ̀ lipton yẹn nǹkan tí máa ń fa tí máa fi bá ọpọlọ ṣiṣẹ́ nù tọpọlọ ò ní ṣiṣẹ́ láì jẹ́ pórì. Naam. tí a fi ewé tábà ṣe wọ́n ti ṣe kíni tíì ṣé tíì kan àtàwọn máa fi ṣe kò yẹ kéèyàn mọ̀ ọ́ torí ewé tábà ni. òun náà máa tábà nu èèyàn sọkọ ẹ ká mu àmọ́tẹ́ bá sọ pé ẹ gbìn láti fi léjò jìnnà sílé yín inṣàlá kò burú tó a pọ̀ wọ eléyìí lẹ gbà lérò tó ẹ mọ̀ pé àwọn ejò ọ̀fẹ́ wọn máa sá fún tòtò ẹ bá gbìn sá àyíká yín kéjò lè sá fún tó bá jẹ́ pé wémi bá wà tí ń serú sẹ́wọ̀n ẹ má gbìn títà bá omi ni bí ẹranko ehoro ń ṣe nǹkan oṣù kò sì sí tó ṣe léwọ̀ pé ká jẹ òfin ọlọ́run sọ pé ká má jẹ ọ̀wọ́ pé nǹkan ń ṣe nǹkan oṣù ó nìkan inú wa ní ṣe nǹkan oṣù nínú àwọn ẹranko tó wà àmì ẹ̀ní mọ̀ pé ẹ̀ní mọ̀ yìí pé ó ń ṣe nǹkan oṣù ó máa ń gbé gan ni tó so pé ó là tọ́ba léyìn àníjẹ, jẹ àmọ́ ọlọ́run bò fún nírú eyín yẹn náà ló ṣe tọ́ nà torí tọ́ba ti léyìn àgbọ̀dọ̀ jẹ ṣebí bí ọ̀bọ bí ẹkùn bí kòkò kìnìún tó gbogbo orú ẹ̀ làwọn èèyàn máa jẹ kọ̀tọ́ká jẹ. àwọn olùmọ̀ sọ pín tó bá yẹ kó adé tàkúté sílẹ̀ tàkúté wa yẹn ẹranko wa rìn wọbẹ̀ lọ́ba mu abalaye àfìdóńbò rẹ̀ àwa la ní nítorí pé ẹran yẹn ló rìn wọbẹ̀ fúnra rẹ̀ ọdẹ kan ló ń lé bọ̀ ọdẹ yẹn ló lé wọ ẹnu tàkúté tí tàkúté fi mú ta ló ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ni torí tí wọn bá lé wa kò bá ti ṣe déédéé tàkútì rẹ̀ bẹ́ẹ̀ náà ni ajá rẹ̀ lé ọwọ́ lé wọnú lé àwọn kan ìgbà tó lé wọnú lé wọn ajá tó lé wọnú rẹ̀ olówó rẹ̀ lónìí àmì ẹ̀rẹ̀ yẹn òun ló ń sá láì jẹ́ pé ajá ọdẹ kan ló ń lé lọ́wọ́ sáwọnú lé àwọn èèyàn ó ń lé lónìí tó gbogbo eléyìí ó ń bẹnu bí èèyàn ṣe máa ń mọta ló lẹ́ranko yìí. Naam. Aleykum salaam. kíni wọn ṣe ń tí ń kó bó wọn ṣe ṣe kòńdé sẹ́ran tí wọ́n pa tó jẹ́ pé wọ́n bọ̀ báyà wọn dín gbẹ àbí bákan wọn ságbẹ kò sí ní tó burú mẹ tó bá jẹ pé nípìnlẹ̀ rẹ̀ wọn pa nípa ẹ̀sìn Islam kìí sòkú mbẹ́tì ẹran ṣùgbọ́n Islam ọ̀sẹ̀ ká jẹjẹkújẹ tí ẹran yẹn bá ti pẹ́ ń gbájú ó súnmọ́ kí eruku tí ó wà lára rẹ̀ àti ìdọ̀tí ó pọ̀ torí kọ́lọ̀ tẹ́ran máa ń mú kì kọlọ ṣe kọ́lọ̀ àlàáfíà kọlọ ti pẹ́ ńlẹ̀ náà ẹ rọra ẹran wà ń bí sa là ń sa là ń sa à ń sẹ́ kó dì kò sí tàbí ṣùgbọ́n pé àìmọye eruku àìmọye ta lọ pa bó wọn ń ṣe táwọn náà pa ń Islam ara rú rẹ. tá a bá lè sáyàn rẹ̀ dáadáa tá a fọ̀ dáadáa tá a sáyàn rẹ̀ dáadáa tí ó jẹ́ pé gbogbo àdúntò oorun rẹ̀ náà lẹ́tún ti fọ̀ dànù tó kò sí tó burú mẹ́. ṣùgbọ́n gbà míì tí bá wò àwọn míì ta ń tẹja gbígbẹ lọ́jà ẹja míì ti pẹ́ lórí igbá wọn pa àwọn Yorùbá ti ń tẹja gbígbẹ wọn tí wọ́n ti máa pẹ́ jù onígbẹ̀ẹ́ bá wo wọ́n mọ́ àsìkájèrè báyìí lórí ẹ̀. ẹjọ́ pẹ̀ lórí igbá lẹ́nu ká Hausa àwọn sọ̀wọ́ rẹ̀ lẹ́nu ẹ̀ta tètè ra kókó mẹ́ ra kókó mẹ́ àwọn ìyá ìyá ti ń tẹja gbígbẹ gbọ́dọ̀ ẹja oṣù mẹ́fà mi ń bẹ lórí igbá wọn ẹ eruku tí ó ti wọnú ru ẹja báwọn torí ẹ kéèyàn ọmọ wo wọ́n máa tí ò sì wo wọ́n máa ẹ bá tètè ra ẹ bá jèrè ejò ah, anábì ní ká pa nínú àdéhìsì mi rìwáyà mi nínú àwọn ẹranko márùn alḥayya ejò wà mí. àwọn yẹn máa ń béèrè pé àwọn gbọ́ pé ah, tíjú bá wọlé èèyàn máa ṣe kútúbà fún un èèyàn sọ fún pé ṣéyàn ni ọ àṣàlùjánu ni ọ àbẹjò ṣàpàlùjánu ni ọ jáde àfọ̀njọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni wọ́n sì sọ. So, tó wá nínú àdìsí anábì sallallahu alaihi wasallam nípa arákùnrin kan tó ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ọ̀kan náà àwọn ànsọ́ọ̀ ó wá sọ pé òun fẹ́ lọ wò ìyàwó òun lé ó sì wá délé ìyàwó rẹ̀ wá ní mọ́ wọlé o mọ́ wọlé o ìjò kan ti wọnú lé so ìgbónára òun ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ìjò wá wọnú lé òun kí níkan ah, ọkùnrin lòun ọ̀pá ó sì mú ọkọ̀ tó sọlù ejò anabi sallallahu alaihi wa sallam ni àmàtàlẹńtọ kọ́kọ́ kú ganu àwọn méjèèjì bọtà àwọn méjèèjì kú anabi wa ṣe lófin péjò yẹn kìí ṣe jò ń tiẹ̀ àlìjánu ni àlìjánu sẹ́yìn kọlọ fún alágbára láti gbáwọ mi wọ torí ẹ̀ ẹnikẹ́ni nínú yín tó bá ka ejò mánu lé rẹ̀ kọlọ lára fún ọjọ́ mẹ́ta kó sì sọ fún pé tó bá jẹ́ pàlìjànú ni kó jáde tó bá jẹ́ pàlìjànú ni kó jáde tí ò bá wá jáde ńgbà náà lẹ́sẹ̀sẹ̀ wàá máa pé jòrò ìgbà náà ni kẹ́ ẹ pa àwọn olùmọ̀ sọ pé eléyìí jẹ́ ti ìlú Madina nìkan eléyìí jẹ́ ti ìlú Madina nìkan yàtọ̀ sí ìlú yòókù oníṣìí wọ ọ ń gbé kafanchan àlọ rédíò ńlẹ ń ṣe kútúbà fún kò sí nǹkan kan tọjọ mẹ́rin. نعم عليك السلام نعم ẹ̀jọ̀ jáde lára rẹ̀ àkọ́kọ́ ni pé ẹranko tí wọ́n ti kàn pa àbí èyí tí wọ́n ti fẹ́ kàn pa na náà lọ́lọ́ ń pè ní wannatiha àti ẹranko tí wọ́n kàn pa wọ́n kàn pa ẹdú ẹ̀jẹ̀ ọ̀jáde ti kú ẹ̀ńkà ń dúró ẹran ni ó ti fẹ́ kú eléyìí tó ti pété bá sílẹ̀ lẹ́yìn kíkàn tí wọ́n kàn kò bẹ́ẹ̀ bá dukọ̀ bọ́bẹ̀ nítorí pé ẹranko tó jábọ́ látòkè àbí wọ́n kàn pa àbí wọ́n lù ń kún mà tó jẹ́ pé gbogbo tó sé yẹn tẹ́ ẹ bá filẹ̀ kò ní là tẹ́ ẹ bá dukọ̀ bọ́bẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ. àmì ìtòsí pé wọ́n kàn lódodo àmọ́ tẹ́ bá filẹ̀ títí ijọ́ mélòó yóò tún dìde eléyìí tẹ́ bá du àpò ọba ọ̀bẹ eléyìí jẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ wọ́n bá jẹ́ pé ọ̀rọ̀ àwọn àgbò méjì ń gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe wí ni kọ̀tọ́kùn ọ̀jẹ̀ kankan nu méjèèjì. lẹ́yìn náà kí la jẹ yó táàsì máa wọ ẹranko wá ràn pé kí wọ́n máa kanra wọn. àwọn kan sì máa ń ṣe bẹ́ẹ̀ nílùú kan wọ́n ní kálukọ́ lọ tú àgbò rẹ̀ wá káwé tó lè kanra wọn pa nígbà tí èèyàn ṣe àpà sọlẹ́ ìjẹ́rù ti ṣe jẹ́ subhanahu wa rahmatulahi.